أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أما بعد فإن أفضل الحديث كلام الله وأحسن الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم فإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وعيالنا من النار وما قرب إلينا من قول وعمل إن من الشرك البلاء على الإنسان أن يقول عن رب العباد ما لا يعلم فإن الله عظم هذا الجنون هذا الجنون ورتب عليه آثامه ومن جملة التقول على الله التقول على النبي صلى الله عليه وآله وسلم فإن النبي صلى الله عليه وآله وسلم قال من كذب علي متعمدا وقال في رواية أخرى من قال علي ما لم أقل فليتبوأ مقعده من النار فالعلماء على خطر والدعاة على خطر والمتحمسون لدين الله على خطر يلزم كل عاقل في ذكر ان به ولذلك ذكر العلماء كل يسرون من إسلام الفتاوى إذا سئلوا عن شيء لا يتكلمون فيه حتى يكون لهم في ذلك القول وإذا صار لهم سلف أو أسلاف في هذا القول تراهم يهبطون ذلك القول ويربطون تويته أما أن يتبعوا ما ليس لهم فيه سلف فهم في الناس في اخروا في الناس إيه؟ ثبت أن عبد الله بن عمرو بن العاص هو من من الذين يكتبون أحاديث النبي سئل عن مسألة ليس له فيه سبب مع أنه له علم عن هذه المسألة وفيه لكنه اقترب من الأقوال من القول فدل سامية على ابن عمر فقال اسأل ابن عمر ثم لما وصلوا ابن عمر أجاب فرجع السائل إلى عبد الله بن عمرو العاص فأخبره بما قال ابن عمر فقال اسأل ابن عباس رضي الله عنه نفس المسألة فمر الرجل فاتني أن أذكركم أن رجلا لم يعرف ابن عمر ما عرفه واحد الذي شهد ذلك المشهد هو الذي دله على ابن عمر فلما قضى حاجته بمساعدة ابن عمر رضي الله عنه دله عبد الله بن عمرو بن عمرو إلى من؟ إلى ابن عباس رضي الله عنه فأجاب بمثل ما أجاب به عبد الله بن عمر ثم رجع إلى قتيبة عبد بن عاص فأخبره مرة أخرى بما قاله الصحابات ثم قال فما موقفكم عنه قال قولهما قولي لا إله إلا الله الحمد والطائر من إجابته سرا أن له قولا قبل أن يجبر ذلك القول أشاره إلى إلى شيخين عظيمين فقيرين في هذا الدين فما فيكم المسألة دعني في لفوائد وقبل تهدي أطار كتابه ونبينا محمد صلى الله عليه وآله وسلم ọlọ́dàkùn mọ́jà ilé sọ nípa àìsàn nínú ọ̀pá torí nínú ọ̀nà tí mo ti yára fún ìdínà ọlọ́run orí tí mo máa ń kọ ọlọ́run sí ọ̀nà nípa àwọn èèyàn máa ń ìjábọ̀ àwọn ìgbéyàwó owó ìdàgbé tọ́lọ̀ púpọ̀ pàápàá láti ìdí àyèmọ̀kan sáyẹ̀ yìí. Ìdàkejì pé láti ìdí ìmọ̀ sáyẹ̀ àwọn ènìyàn ń sá láti sọ sí wọn ní mọ̀ pàdé. Ìgbà táyì màkàn wá gbalẹ̀ yìí àwọn ará wọn tí wọ́n ń dábá tí wọ́n tó ń pọ̀ yìí. Àwọn tí wọ́n ń dábá tó wà yìí kì í ṣe pé ìmọ̀kan ń bẹ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ tí wọ́n wá bọ̀ wá nínú jẹ́ lórí pé táwọn bá ti ṣe yàtọ̀ sí ìjọ ló yẹ kó yàrá yẹ mi èyí tó jà wá lójú òun ni pé láàárín àwọn àtàkùn ìṣọ́ra náà àná òkú títà náà ìgbẹ́jọ́ òfin ìmọ̀ sánà yìí òṣìṣẹ́ lórí ìtú ayé òṣìṣẹ́ra ìtú àìsíra bí wọ́n bá ti rí ìtura yìí tí ọ̀bá jẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ìṣòro wọ́n tẹ̀ máa ń pọ̀ ní láyé tó bá rí ìsìláàmù ìyáàmù orí gbogbo ìjọba àkọ́kọ́ làwọn ẹ̀rọ. ó pọ̀ ní aláǹkùmọ̀ àwọn aláfàṣe rẹ̀. wọ́n tó tí mú wọn náà pé wọn náà tí ó rìn lójú ọ̀nà àgbà. wọ́n sọ nípa ọlọ́run tó ní ìgbà. àdúgbò wa ló tó kàn ọ́ pẹ̀lú tí kàn ọ́ wà lójú ìdílé lọ lójú ó kàn wọn kò bí ìlú wọn àwọn ọmọ bá ti sàn wọ́n ní wọ́n ní wọ́n ní ìdí àwọn ìṣẹ̀kọ́ rẹ̀. Wọ́n ní ìdí àwọn ìṣẹ̀kọ́ rẹ̀ wọ́n ní ìṣẹ̀kọ́ rẹ̀ wọ́n ní ìṣẹ̀kọ́ rẹ̀

Sọ̀dọ̀ náà àwọn ọmọ kéèkèé àbára ọ̀gbẹ́nìwá ìdílé ẹwà ti rí wọn pé àwọn náà kó àtàtàwọn náà ní ibi tí wọ́n ti bá tó wáyé sí. Èyí tí ó lò nínú ọ̀gbẹ̀jọ́ pọ̀ sí tó wọ́n ń bẹ̀rẹ̀ ní gbogbo ìlẹ́wọ̀ ẹ̀wọ̀ ẹ̀bùn. Àdàkọ́ lọ sí ilé kò ní Àfáà wà fáà wà. أفا أبوك الوالد أفا عبد إبراهيم apa الرؤوف عبد الله nígbà tó wá ní ìjọ dia ìsọkọ́rìbì àfáà ní ẹ̀ńtánṣì lágbàlagbà ó fi èjì náà tó dára àfáà mọ́ pé wọ́n mú lórí èjì ẹlẹ́mìnìbọ̀ fọ́tì ẹ̀dẹ́ ìjọba ẹlẹ́mìnìbọ̀ fàì ọ̀ bí màá bá tó ń ṣètò síyàn lára nígbà náà ni ó ti lè bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní nínú àìsàdá èyí pé mo lè bọ́yà ọ̀tọ̀ ní nínú pé ìwọ náà lè lọ kẹ́kọ̀ọ́ ìgbà tí ìyàlẹ́ lọ kẹ́kọ̀ọ́ àwọn àmọ́. àbúkùfẹ́yì àbúkùfẹ́yì tó ní mo wà níbẹ̀ ní ìjọ tí àyẹ̀bí wá gbádùn fún wa nínú tẹ̀lẹ́tìrì tí wọ́n wá ń borí níbi kànga kọ́dà lẹ́yìn tí omi láì omi júwe ọwọ́ àákèrò sọ̀hábẹ́ tí wọ́n ká ní sílébà ní àbúkùfẹ́yì àwọn òkè ní ìjìwò ní ìfọ́ ti àdìsí ẹni tó wà láàárín ọdún mẹ́rin márùn-ún àbá mi lè fi mẹ́fà. a mọ ìgbà ọjọ́ wà tó gbogbo ìlú làbá di yáwó ọ̀sán tó wáyé ní ọkùnrin náà ṣe ọ̀pọ̀ ọ̀nà. شفاءه بالسوء قدر مجرم ومن شفائك ما رضي بالسوء نعم ولدي ثياب مصروف غير مصرف ومن شفائك ما رضي بالسوء فمن خلقت ثياب فكنت ظلمه

yorùbá àwọn ilé yìí wọ́n ń sọ pé kọ́lẹ́ ti di àrò ọ̀gbìn tí ó fẹ́ rọ̀ ń ilẹ̀ ń pamọ́ lójú ṣé wọ́n á ṣàdúgbò tí gbogbo ẹ̀ náà ṣé táà bá máa sáńkù lábàá àwọn ó kéré bèrè àwọn àkáwà wọ́n ní ìlàkà ìsò nínú ọ̀dọ̀má káàdé ọ̀gbọ́nù sàkàtọ̀lẹ̀ ẹ̀yìnlẹ̀ mọ̀ọ́jà àwọn mẹ́fà kan àjọ tó dámáyé mọ̀ọ́jà ọpọlọ wọn ẹ̀ bẹ̀rù pé ó ti bákan náà ní فصار منها لا يحضرون كانت عقولهم يتمشى nígbà tí ẹ bá ń tó gbogbo jẹ́ kan ní ti three hundred thousand lórí ìlú wọn ní tó mú ìdá kára wà ní kí wọ́n fẹ́ ọ̀gá wọn tẹ́lú mú ìdá kára wà ní ààmì tó yọ ìrẹ̀ ìjábà àtẹ̀jọ́ ìjábà òwò ara tí wọ́n tó ń gbé mú ìdá kára mú ìdá kára wà ní ẹjọ́ wá wo àdíjù wọ́wọ́kè lórí kan na ìmá wọ́n sọ̀rọ̀ sí àti àbàrú nà náà orí ọ̀rọ̀ ṣe kò dákàrà rẹ̀ ẹgbẹ́ jẹ́ fún mi gbàgbé ní fún mi ilẹ̀ lórí ilẹ̀ lọ́jọ́ kan wa àwọn sì mọ̀ àwọn àbá tí ẹ bá ṣe pé mọ́sálásí náà kọ́lẹ̀ yìí náà gbogbo wa lẹ́yìn máa di ẹrù wa ọ̀dọ̀ àwọn àwọn

tó wà lóògbò dára ní wọn pẹ̀lú ọ̀pọ̀lọ́ ìjọ ìjọ àwọn ẹ̀kọ́ mi náà wọ́n wá wọn fún àwọn ìjọ bẹ̀rẹ̀ wọn àti ẹ̀kan lóṣù wọn ti wá bẹ̀rẹ̀ ìfún wọn àti ìgbọ̀rọ̀ tí ó lè ọlá ti ìyá ọ̀pàá tó tó bá ní ọ̀rùn dáhùn wálé yẹn gbọ́dọ̀ wà fún àgbàgbà ni èyí ti gbọ́dọ̀ ọmọdé kọ ààrẹ ọ̀gbọ̀n kọjá rẹ wà nínú ọmọdé kọ ara yẹn ni kí wọ́n lè kọ owó ètò ìwọ̀n wà bí a gbà ní. Nínú tó fún òṣì àtàkùnà àwọn àwọn àwọn ìlú. فننبذه اليمين ثم لقطعنا منه الوكيل lọ́dọ̀ tọ́lọ lọ́wọ́ lórí fún apẹ́ tọ́lọ̀ bá ti kọ̀ǹdíṣọ̀n kan tí nǹkan yà wá ti ṣẹlẹ̀ èyí tọ́lọ̀ tẹ̀yìn ló ṣẹlẹ̀ yìí tẹ́gbà bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ti dọ́gbé tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ ìyẹn ìpínlẹ̀ ní àìrìpínlẹ̀ ní ẹni pẹ̀lú bí ẹ̀dá ní òyìnbó sọ̀rọ̀ náà wò lè jẹ́ nǹkan tó wà níbẹ̀. nígbà táwọn ẹbí ò ti rí fọ́nà ò jáka tó wọn ànábì ó sì pé gbogbo tọ́lọ̀ fẹ́ kára ti sọ̀rọ̀ sí kíni o. sọ̀rọ̀ tí wọ́n gbé lọ́wọ́ tàbí wọ́n wà láàrin iná ẹ́n làkọ́nà òbí tó mà lápọ̀tọ́ àyàn nínú òní àìmọ́ sí ẹ̀rí ìjẹ́ náà ànábì ọ̀sẹ̀ náà. إنسانتي صلني إنسانتي عيون ما يصف عن الهوى إن هو إلا وحي يوحى الشيطان قالوا القرآن بكلمة àwọn àpáàmọ́ ṣe ní iṣẹ́ àbí pé tí ò bá ṣe tó kò sí ẹ̀fẹ̀ máa mà tó ní ṣóòkè lọ wọ́n á máa wọ ó ní ṣóòkè lọ torí kọ́lọ̀ ti tóbi àti ní ìlú pàtẹ́wì ìlú àti fọ́ọ̀mù ọlọ́run tó ti wọn pa ọ̀pọ̀lọ́ náà wá sí ọmọ sáyà láti lọ sí àwọn àfa nínú nǹkan tó bá hajj jẹ wọn ni lẹ́yìn àbá ti tí ò bá ti ṣe tàhálòlò àwọn ọ̀rẹ́ ẹ̀dọ́ ọ̀rẹ́ ti hajj tí ò ti ṣe tàhálòlò àwọn ọ̀rẹ́ ó ní kí ẹ ṣe àwọn iṣẹ́ mẹ́rin ìjọ níjọ yọ̀ọ́

àwọn iṣẹ́ wọ̀nyí tí wọ́n dá fún wa ní ìlú wọn kò ní bẹ́ẹ̀ níparí òní tí wọ́n parí nílò yẹn àyàmọ́tẹ̀ nígbà tí ìgbàgbọ́ kàní tí ó kó nípa Rákítà rẹ̀ ojú ọdọ̀ wà lọ sí ẹgbẹ́ ìlú rẹ̀ ti ta lórí àwọn kọ́lá àbá àwọn olùkú jẹ́ àmọ́dọ̀ tó bọ̀ wá tó ń ṣe a máa ń dùn ó láì ṣe ìdí ìyọ̀. Bí fẹ́ ṣe ìtàhálù àwọn wáyé ìjọ mẹ́rin ló ṣe fún mi mẹ́ta nínú mẹ́rin ló ṣe tẹ̀sí ìbò ti lọ́jà yìí bó o bá ṣe tẹ̀sí ìbò náà tó rọrùn àkọ́kọ́ ni rọ́ọ̀mù ìjẹ́ máa tó ìlà ọ̀hún òun sọ kò fẹ́ bá ní púpọ̀ báyìí ẹ ń bọ̀ láti ẹgbẹ́ ìgbà mọ́júmọ́ ẹ̀ ẹ́ tó ń jẹ́ ẹ̀kẹ́ ẹ̀kùn àwọn àwọn àjọ lẹ́yìn náà ó ti wo ìgbésẹ̀ ọ̀dọ̀ ọ̀pọ̀tẹ́ wá owó tó ẹni ìjọba ọ̀pẹ̀ ẹ̀kéjì ẹran púpà ọ̀yẹ tó bá dé òkú yẹn fáwọn àti tó ń kọ́ lọ́dún sáàrì tó wọ́n ní ọ̀wá ẹ̀dùn sáàrì ó máa bí irú ní àìní lẹ́yìn náà ní gbogbo bá rí bí ẹ bá ti ṣe mẹ́ta nínú mẹ́rẹ̀ẹ̀rin ìta àkàyè ó ti tọ́ fún ibi tó ní ọkọ̀ aṣọ ìfi kó wá wá aṣọ mi. láàárín tí yóò sí ìwà sọ́kùnrin ọwá fún ẹ̀wọ̀ rẹ̀ gbogbo aláwọ̀ pé ká jí ẹ̀rọ ìgbàgbọ́.

ìlú wọn lọ bàbá ní pé ẹni tó wá ń ṣe ní àìsí dáàbà ẹ̀ kò tí ì ṣe tàbí lòlẹ̀ àwọ̀ ọwá tó mọ́ ìyàwó rẹ̀ kí ni ó ṣe á fi àbúláì sọ àbúlé tó máa tó nára ẹ lọ fi ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìṣòro àmọ́ fún àtọ́lọ́dọ̀ àbúláì sọ àmọ́ òun dáhùn pé ẹni yẹn ájì rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n gbogbo táwọn èèyàn ṣe náà yọ ọdún kan bí bá wọn yẹ fàálù bá yẹ fàálù áájú tó mà ìdá àtà yẹ̀yìn ìdá jára àmùn áhọ́ yọ̀rí ìjọ ààrẹ. yọ́ bá wọn yẹ parí ìlú ọ̀bá tó wá sí ilé ìwà àgbàkù yóò wà fún áìsì yìí ìfìlọ́gbọ̀n mi. bí o bá tẹ́wọ́ ẹ̀wọ̀ nàìjíríà yìí ten million lọ olóòtú ní ten million sí láti ọdún àti jímọ̀ kí ẹ̀ mọ̀ pé ìṣeré yàtọ̀ sí pé áìsì fẹ́ mú owó gan tó bá ìlẹ́rù ọlọ́run mọ ẹni lọ́dọ̀ lórí ìdí bí àbá gbàgbà sí ìṣirò ìdí ẹ̀ ọlọ́run dá gbogbo adáàtì ọlọ́run ṣe rán fún wọn òkú ti fọ́lọ̀ ọ̀dà tí ò sí lórí ìṣẹ̀lẹ̀ ọkàn tó wáyé ó sì ti ṣe ó sì ti ṣe ní àpẹẹrẹ ọ̀rọ̀. nígbà tí wọ́n fi àpòláì ìtàn àmọ̀rẹ́ ìtàn àrùn ó ti lọ fi àpòláì ìtàn àmọ̀ ẹni ẹ̀ wọ́n á mà kò sí àbá lẹ́yìn ẹ̀ka ni ọ̀dà àpòláì ìtàn àmọ̀ àwọn àlọ́bí àwọn àgbà wọn tí ó mú hajj rẹ̀ jù lọ sí pọ̀ tó ti fara mi. Wọ́n lọ jíṣẹ́ kúta ní Abdullahi Sàánù Ibn A'a. Yóò náà wá otu òkè tó lọ bí Abdullahi Sàánù Nígbà tó dọ́dọ̀ Abdullahi Sàánù, ìdí Abdullahi Sàánù bá ní àìjíká ní ó lọ Abdullahi Kí ló fà á tó lọ bí ìdílé kò sí lọ́sùn pé kí ló yẹ kó ṣe gbogbo ẹ̀rọ ọ̀pẹ́ láti rẹ̀ ti bàjẹ́ ọ̀ kí lọ́sàn láti rẹ̀ lọ́ bàjẹ́ ṣé hásùn kan wà tí wọ́n ń bàjẹ́ ẹja ṣe báyìí àbí kan máa lọ báwọn lórí ju pé ilé ní pè yẹn tó yẹ kí wọ́n ẹkùn lẹ́gbàá sí àti owó ìlọ́lọ́ ní ìwé ìlú láti ní pé ọlọ́run wọn ní adé ní ten million ten kilo pé náírà ten million ṣùgbọ́n fún àyẹ̀ ọ̀rọ̀ yóò kan náà kò sọ̀rọ̀ ẹni láì ẹni láì. nígbà wá àbúláì àbúláì rẹ̀ ṣáájú ló yẹ kó sọ̀rọ̀ yìí òun ní kékeré sí pé àbùkù yìí sọ àwọn èèyàn àwọn tó lò ní màlúù ìmọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ yìí. mo gbà tí ò ti dín náà fún òkò áárí wọn là lọ́dún lè àdìsí náà ti sọ wọn lọ àwọn àlejò àti náà ó gbé wàhálà fún ìlú ìyá rẹ̀ èyí tí ọ̀wá rẹ̀ tó gbọ́ náà mọ̀ pọ̀ ìṣèlú àbọ̀ ọkùnrin. nígbà tí àwọn òbéèrè àwọn èèyàn pọ̀ àbùmọ́ ìmọ̀ ìnà àmà òkú ẹ má ṣe ọ̀rọ̀ wọn ẹ má ṣe ìṣúlámú léwu ẹ wọ náà ọlọ́run náà ẹ jẹ́ wọn náà tó wá ń ta káwa náà mú wá lọ wí tọ́lọ̀ ọmọ àná ọ̀fẹ́ ìtọ́nà ọ̀sàbí ó ní wọ́n pàdé more than twenty àbí one hundred and twenty five tí mo fojú ara mi pàdé ń bẹ. gbogbo bàbá má ti ń béèrè béèrè lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan nínú wọn yọ̀mọ̀ ní ẹ lọ lọ́wọ́ ẹni kejì ìdòwú dáhùn. eléyìí ju báwọn ẹni ó ti gbé ọmọ àìsíyá ọmọ àti ah, títà lásìkò yìí oníkàlùkù àti àlùkù lòdì àgbẹ̀dàmọ́ ní mọ̀ àìyí. معلم ọmọ bíbí ń béèrè kàtàkọ́ńtà padà gbọ́dọ̀ àǹfààn ẹ̀rù ìyẹ̀kùn dábọ̀ àwọn olùjẹ́bà alẹ́bí iná wọn aláyọ̀ dìbò ìrìnà ìgbà ìṣẹ̀lẹ̀ òun ìṣòro ìrìnà الله يقصد العلم بموقع المسلم حتى إذا اتخذ الناس رؤوسا جهانا فيستفتون فيفتون بغير علم ضلوا وعظوا النبي صلى الله عليه وآله وسلم ọlọ́run fún ọ̀pọ̀ ẹ̀rọ ṣùgbọ́n kì í ṣe wà ṣàkóso lẹ́yìn àwọn ìṣòro. yóò ti mú mú òní fáwọn onímọ̀ wà sẹ́ńtẹ̀ ẹ̀rú tí mo ti kọ́ láti ṣìyàwó yìí. wọ́n wà á já sábáwá ọlọ́run ní já kó lọ́kàn rárá ẹni tó kan ọlọ́run ní fi àbùdáwò ní fáwọn. ṣùgbọ́n wọn ní nínú ọwọ́ fún òde tó ń gbà wọn aláìmọ̀ kan lọ àwọn ẹ̀rọ àwọn ẹbí wọn ń bí èrè òkú. a máa dáhùn àwọn ó sọ nù wọ́n fún àwọn ènìyàn ọlọ́run ṣètò wa bẹ́ẹ̀. wọ ara الخوف أو المؤمنين أمن أو الخوف أباعه ولو رجوه إلى الرسول وإلى أهل الأمر لعلمه الذين السابقون قربت في الجنة عن شرع الله الله سبحانه وتعالى àwọn náà ọlọ́pàá jáde nípa rẹ̀ táà nígbà táwọn bàtà àwọn ìyọ̀lọ́ àti báyìí ìlànà ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn láti bẹ̀rẹ̀ báàbò ṣùgbọ́n sábà kọ̀ọ̀kan dàrú mọ́ ibi fọ́tẹ̀ méjì léra wọn àmì kàlọ́rù yìí. wọ́n kò tó ti wà pẹ̀lú ìbòjú tẹ̀. هو ما يخص الخشوع في الصلاة الخشوع والذي كيمياء ورقة فوق فوق فوق كثير kára rẹ̀ ń tọ́ka sí. Wọ́n ń ṣàwọn àlàyé ọkọ̀ tí mà náà láti wọlé lórí ìjọ yìí. Ọ̀tọ̀ ni kòṣù ọ̀lùkọ́sì, ọ̀tọ̀ ni kòṣù ẹ̀yìnṣẹ́sẹ́ ìwọ́n àbá. Kí ọkàn kọ́ papọ̀, ọ̀dọ̀ ọ̀rọ̀ kọ́ farabalẹ̀, ẹyọ ọ̀kan nù. Ẹkíjì ilẹ̀ òun ni kí ara wa náà ti fi òye àmàbalẹ̀ níwájú ọlọ́run àwọn àwọn àwọn وهذا يتمثل في الركوع والسجود والقيام وما إلى آخره nínú nínú ìyẹ̀wò tí mo tó ṣe lórí ní ìgbà tí wọ́n bá ṣe wọn láti ló dà lọ́wọ́ ìṣọ̀ láti rẹ́wà ánàwó yẹ́là. òṣìṣẹ́ ọkọ̀ mi gbé eré nínú ìṣòro ọ̀wọ́ọ̀hìn tí ọmọ ìlú ìyẹn bá ń bá tó bá wọn níbi ìmọ̀kọ̀ọ̀kan sí òun ìbámu gbogbo ọjọ́ ayé rẹ̀ fún mi. ṣùgbọ́n bàbá pé lọ́pọ̀lọpọ̀ àyà yíyọ ni tí wọ́n ń lò ní ẹjọ́ tí máa jẹ rẹ̀. a padà ta lórí ìṣúná àdéhùn àlẹ́bíjẹ́ ní bàbá yẹn bá kí wọ́n máa la yẹ ìjọ́ ti fi fà ọ̀ gbọ́dọ̀ máa wò yẹn ní ẹ̀jẹ̀. torí pé ìdá ń tẹ̀fẹ́ dá gbogbo ọ̀dọ́ báyìí ní kúrúkú wọn di ọlọ́run yẹn sọ́ọ̀rì gbogbo ọ̀wà ọlọ́run yìí jẹun jẹmọ́ kò ní tọ́ọ̀kì ẹni jọ àwọn ẹsẹ̀ǹsì tó kò kọ́lọ̀ sọ a lọ́lọ́run kúrọ̀ rẹ̀ ọlọ́run kọjú sí ọ ọlọ́run wà pẹ̀lú a bàbá rẹ àti tó ara wọn ìyàwó ara rẹ̀ ó sì rẹ̀ ó sì àti ọmọ tí bàbá rẹ̀ mọ́ ní ìdáàjì tí bàbá wá dé tó ní ọmọ fẹ́ sáré lọ́gbà tó ní hàn bóò ní ó ti fi ṣèmọ́ kò lè yí lọ láti ju ìṣèyẹn wá kéré sí tí wọ́n bá fẹ́ pẹ̀lú ọlọ́run ọ̀pọ̀ pẹ̀lú pé láti gbá ẹ̀sìn fún àmà àwọn ìfowópamọ́ ẹ̀sìn mi. لذة تؤذيك لذات الموضع Àgùnkàn tí ó jẹ́ kí ẹ gbàgbé ipò àgùnkàn tó wà ní ayé. Wọ́n ń pa àbọ̀rọ̀ rẹ̀ ó wọ́n ètò ìṣòro ní ìṣòro àwòrán. Àgùnkàn ní tó gbàgbé pín àkọ́kọ́ ní pín nǹkan ó ń bẹ pẹ̀lú ẹ̀ òun pé ákálà kí láàmú ìyá kọ́lá jésù jésù lẹ́tọ́ọ̀kì omi wọ́n tó gbèrò ìgbé ó ti gbàgbé pé ẹgbẹ́ ti fún wọ́n fi wá ní kí ẹsẹ̀ rẹ̀ sáwọn kí ẹsẹ̀ ọ̀ tí ó sì mọ̀ ọwọ́ ti fọlá lẹ́sẹ̀ tó ti àyè sábàá kí ẹ ti wé ẹ̀ ọ̀ lójú wọ́n wọ́n ẹ̀ bá ń fi ìgbọ́ bá ń fẹ́ nìyẹn kò lè dé nǹkan bí ẹ̀ lẹ́sẹ̀ tó dáa ní kí mọ̀ kankan tán fi jí ọlẹ́sẹ̀ àlọ́ wọn fi wá bí ẹsẹ̀ ìgbà lórí ìran yẹn kò sí mọ̀ kankan. ìwọ́n ní tambólóyó àbí ẹ̀wọ́n kan kọjá lórí rẹ̀ tí èyí wọn sá báyìí tó ìgbà tí ó mọ̀ sọ sí báyìí. ṣùgbọ́n tá a fẹ́ fi ọ̀sẹ̀ wáyé kankan wọ́n wí kankan jọ ẹ̀ kápútọ̀ ìwé àdìsí nínú òun onígbé wọn pọ̀ síbò ó ṣe bí ọkàn wa mẹ́tì ìdúró orí ẹ̀mọ́ bá yóò bá ní ṣùgbọ́n bá ara rẹ̀ omi omi kódà kọ́kàn rẹ̀ má ti fi omi ọ̀rọ̀ máa ṣe nínú pàǹpà rẹ̀. أعطاني إن لم تشركي فسلام إن لم تكون جميعا فسلام kí ẹkún kan ọ̀pá fún ọ lóde pàṣẹ pàṣẹ pọ̀ tó bára sí ọlọ́ yóò ti padà mẹ́ ẹ lára tí wàá ti máa kí òun yẹn kó kí yẹn ọba tí ọlọ́run fún ara rẹ wọ́n ti ń pè é iná wá ní kakọ̀ ààrùn ọba mọ̀ tó mẹ́rin ìmáàmù ìgbàdí onímọ̀ jẹ́ máàmù ní ọkọ̀ tààrà sára pẹ̀lú sínkà onímọ̀ jẹ́ máàmù kó yẹ pé nìkan tó ń bọ́ lẹ́yìn ìmáàmù ní ibẹ̀ yẹn ó rí káàkiri fún òtúbọ̀ báyìí ìmáàmù náà ni wọ́n gba ara rẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tó ta kù wọ́n ibi tó wọn bá tó ń lò pé ọlọ́kùnrin ti ṣe ní abàjẹ́ àwọn èèyàn ń sunkún torí ọlọ́kùnrin ń wò ó kí ló ṣe wọn kó lóòrùn máa mú dáadáa máa ń ràn sí ọba àwọn ọjọ́ ọ̀nà. Ẹ̀kọ́jú ọ̀rọ̀ ìṣọ̀lá dáàbò fún ọ̀yà yìí. Ìṣe tí àwọn ẹni rí ni àwọn tó ṣe fọ́lọ̀ ọba ti fà á ní. Káwá mà ìyẹn lè kí ọ̀rọ̀ tí ọba ti tó kò ṣe òun ẹ̀kọ́ ní ọ̀run ilé ìlọ́pẹ̀ pẹ̀lú lórí. Ẹ wà á rí ní ta akẹ́kọ̀ọ́ yìí. Bí ọba ti tó kò ṣe òun níbi wọn ní ẹ̀là ámẹ́lò ìṣèlú yóò wò pé òṣàlà ìjọba ti pọ̀ lórí wọn ìrún yẹn ewó ya gbókèrè pọ́ọ̀tọ̀ ojú pẹ̀lú tó ń tó sáráka ẹni ààyè ojú ìwé fún ìfi ọ̀run títà ń lọ́sọ̀ fi sọ láti ìrún yẹn òjú ìwé olóògbé ẹni tó ń kí òun àyè sí ìfi ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn nígbà tó wọlé mọ́sálásì tí ò kí dáadáa ànẹ́bí ń lọ sí òun sí fàtí nẹ́kàlá ìfà torí pé ọlọ́run ọmọ ènìyàn tí wọ́n wà sí òun lọ́dọ̀ ọmọ láìka wọn àwọn onígbò bá ní lọ́dọ̀ láti fi sọ yìí. èṣù ń tó ní ṣe lórí ìran yọ̀ọ̀mọ̀ kó bọ́ lórí òun. kẹ̀lú sálámà kò wá fẹ́ ṣe nǹkan kan márùn-ún. àti sọ àwọn ọmọdé máa ń rìn lọ́wọ́ lórí ìṣòro ìṣèwọ̀n ní òṣèlú torí pé wọ́n rà ẹgbẹ́ wọn jọ náà màmá ti fi ìgbìmọ̀ sí mọ́sálásí nǹkan pàtàkì wọn bẹ̀rù pé tọ́lọ̀ ọ̀gá pa àwọn ẹni tó lọ sí ilé wọn ju ẹ̀sùn bá tẹ̀sí láàmú gbogbo àwọn ilé ọlá ti kọ́ ẹ̀yìn lọ́wọ́ kí نعم من المصلي اليوم الأمر الأول الحق على الخشوع في الصلاة عن أبي هريرة أبي هريرة النبي صلى الله عليه وسلم أن يصلي الرجل مختصرا متفق عليه واللفظ المسلم ومعناه أن يجعل يده على خاصرته وفي البخاري عن عائشة رضي الله عنها أن ذلك حين اليهود في صلاتهم عن أنس رضي الله عنه نعم آه، نبتدي أولا ثم ننطلق إلى الآن فرق آه، أبو هريرة رضي الله عنه ونرضى فيها نفس قوام ونهى رسول الله صلى الله عليه وسلم هو حديث طبعا نهى رسول الله صلى الله عليه وعلى وسلم ولي له حكم الرفع ويقول بتفاعل لم يقص عن النبي أن النبي قال هكذا وحديثه هو المرفوع النبي ولا يتكلم الصحابة في مثل هذا برأيهم أو بآرائهم نعم ومن ولد حكاية عن النبي فلو حكم الرفع فالحديث مما اتفق عليه البخاري ومن النبي صلى الله عليه وسلم ذلك عن الدجال وهو ذات معنى واحد ọlọ́dún sọ́mọ mọ́ wà nínú ayò ìṣúná ọkọ̀ alábìsí ní wọ́n bá tó kọ̀ọ̀kan lọ́nà lọ́kàn náà نهى رسول الله صلى الله عليه وسلم أن يصلي الرجل مختصرا النبي قال في أماكن مختصرا والرجل هنا يجي يجي فيها وما تقوم عليه alábìkọ̀ kí a máa kírun nínú àtọ́kẹ̀rọ àwọn àfáàní kí ni túmọ̀ wọn tọ́kẹ̀rọ. Ìkìtọ́ ní lọ́wọ́ ní ẹ̀bọ̀n láìní. Ìkìtọ́ ní lọ́wọ́ ní ẹ̀bọ̀n láìní. Àfáà wa الحافظ أحمد بن علي بن ابن الأسقلاني وتسمى في شهر سنة ويجب أن ìtumọ̀ mẹ́rin làwọn àbá fún mú tọ́jú rọ ní bíbà yìí kọlọ́pàá san àdínwó àlàkọ̀lá lẹ́sàn wọ́n fún wa ní ìtumọ̀ nǹkan. ṣùgbọ́n nínú jíra àwọn tọ́jú bẹ̀rẹ̀ ní ìtumọ̀ mẹ́rin lẹ́mú wa bẹ̀rẹ̀ fún ìtàn wọn. wọ́n ń ta yíwa ìlọ́bẹ̀rẹ̀ nínú àǹfààní kíkẹ́ ẹ̀yọ̀ kan kọ́lọ́ wọn ká. lẹ́yìn àwọn sọ̀hábà wọ́n ní Muhammad ibn Sirin kéèyàn bá ka àdìsí lọ́dọ̀ rẹ̀ yóò tún ènìyàn yóò tún ènìyàn ṣe tó láwọn náà nínú tó gbà wọ́n lọ́dọ̀ àbúrò rẹ̀ torí pé ìfọ́nrán ó sí ẹyọ kan tó fẹ́ gbọ́ yín bẹ́ẹ̀ ìkọ́ ní èdè àwọn lọ́gbọ́wá orí pé kagbọ̀nmọ́ra yìí nǹkan kápò nǹkan lákòókò àní sọ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n ẹ̀yọ́ kátà bá sọ yọ ọ̀rọ̀ fún wa ní ìtumọ̀ yìí máa ń di wọ́n bẹ́ẹ̀ ròyìn àwọn ìjọba ọmọ ìjọba ìṣẹ̀lẹ̀. أطواني اختصار غير مخيف اختصار ونظر ولم إتناب مبين اختصار غير مخيف بالخاص اختصار غير مخيف اختصار صبر يعني العقل صبر يعني الكفار àwọn ìsìláàmù oníkí ìjọpọ̀ káwá ní ilé ìwà ààrùn mímu àwọn àdìgbé ọ̀rọ̀ yóò fi ìfọ́ọ̀rù rí òfin ọ̀nà méjì wà láwọn gbàjọ ìfọ́ọ̀rù tó bá dé ìjọ àkọ́kọ́ ni kí kọ́nà kọ́ta àgbà tó bá yẹ ní ilé ìlú ilé ìdájọ́ ìgbòho èsì tó ń wà kọ́kọ́ kọ́ ni pé kí ẹ máa kí òun fọ́lọ́wọ́ mú àyà méjì mẹ́ta tó pé ní ọmọ àti tó kó lè rí ìyẹn ìgbẹ̀yìn ìgbẹ̀yìn bí a máa dáwà lọ ìgbẹ̀yìn dáwà bí náà tó ní àpò ìgbẹ̀yìn ìgbẹ̀yìn fásitì Muhammadu Rasulullah ìdílá àwọn mọ́tọ́bà kàlọ́ ìrìnà ìgbẹ́ ní pààrọ̀ píkẹ̀rẹ̀ ẹ̀ṣọ́ ọ̀nàmú ìgbẹ̀yìn lòdò lẹ́bà ilẹ̀ ìsàdínà bí àwọn àmàbára rẹ̀ lọ́pọ̀ Àwọn ìfọ́rùn-ún tó bá ilé ní ìlú wọ́n bí ìmọ̀ àgbà nínú òtún máa ń yọjú àbí ìdí ẹ̀kọ́ òní ló fà á sábà ti mú àbí ìwọ̀n àbẹ̀rẹ̀ ìlú ọ̀yọ́ kò bá mọ̀ ojú rẹ̀ afájà ilé ìdílé pọ̀ nínú àwọn sẹ́láàbù náà wọlé pé kì í rí ọ̀rọ̀ akáláṣe tọ́mọ ìdílé pọ̀ kankan ìtumọ̀ ni pé nípa ti ẹ̀tọ́ ibi tí ẹ̀kọ́ ọmọ ṣe ń gbé lórí ìran ìwé éka kankan ju àwọn àgbèrè wọn tó àwọn ìfọdà kàbẹ̀rẹ̀ kàárín káwọn díẹ̀ níjọ inú bẹ́ẹ̀ ti lè mú alásìkò yìí wọ́n ti wí fún apá nínú sọ̀rọ̀ wọn àwọn àìrànṣẹ́lẹ̀ kan tó rọ̀ àwọn tí sọ̀rọ̀ láti mọ́tò How many minutes on the time? Kì í sọlá dé, àǹfààní kan wà ní kòrí ìdí àǹfààní kan wà ṣe, àǹfààní méjì àti owó yàtọ̀ jà. Àwọn àtìkè ní ìwà ẹni yóò máa túmọ̀ rẹ̀ náà gbọdọ̀ mọ̀ àwọn àti nígbà tó ní mọ́sídìí ní gan ẹ̀ẹ́dẹ̀ ẹ̀rù tó kò ní lọ́lẹ̀. Ìgbà ní ìlú àgbẹ̀ pé bẹ́ẹ̀ bá ń di jíjẹ́ tó مراعاة الوقت olóṣẹ́ pé àrọ̀bí àsìkò tí ó jò ọ̀rẹ́ tí ó ń pè ní ìtàní àti sọ́mà sọ́mà àǹfààní ló jẹ́ fún mùsùlùmí tí ó ń bá kọ́nìlà lórí rẹ̀ ọ̀sán lẹ́nu òun yóò fi ọ̀sẹ̀ gbá rẹ̀ lóró kéré bàbí ìdájí náà kò ìmọ̀ ìwáṣọ ìlà lórí ìjọ rẹ̀ àgbàdà lọ́mọ yẹn ní five twenty five five twenty five twenty five ẹ̀yìn máa ń wájú ìdílé ọmọ wọlé ní six twenty five ọ̀dà tí ó rà nípa wọn yóò mú àwọn pa ẹjọ́ ọ̀bá báwọ̀ lábẹ́gbẹ̀ ní oṣù rẹ̀ àǹfààní ìfẹ́ ti ọ̀rọ̀ gbígbà wọn ní ó bá rẹ̀yìn náà ó tàbó bá rẹ̀yìn tó bá lórí ìgbàgbọ́ rẹ̀ ọ̀dọ̀ ọ̀gbìn ìjẹun púpọ̀ lọ́jọ́rọ̀ òkúkú bá wẹ̀ ààrẹ ló lóògùn mọ́ òun àkọ́dà ọkọ̀ nínú àbáfẹ́ tó bá rẹ̀ ní sí ìmọ̀júgbù ara ìtàǹkọ́ wọ́n ìbọ̀tàn ìlàkùkù ànábì àǹfààní náà kò ní jẹ́ sí ìṣùnú ẹ̀rí kan tó wọ́n bẹ̀rẹ̀ pé àlẹ́bùn kọ́nùlá nàárò ọ̀pọ̀pọ̀rọ̀ nàárò ọ̀sán rẹ̀ kéré ìmáàna gbogbo àsìkò tẹ́lẹ̀ máa lò ń bẹ̀yìn ìlú ilẹ̀ ó kéré ásìlẹ̀ ilẹ̀ ó kéré ọdún máa ń rìn máa bí ìbẹ̀rẹ̀ náà ó kéré àmà rẹ̀ ń lò ó ṣùgbọ́n tó bá débi òru ọ̀pọ̀

tí ó tó yọ ìfarabalẹ̀ ìfọkànbalẹ̀ tó ń bẹ náà sọ yàtọ̀. Àwọn ìmọ̀lú tí wọ́n ká sì ní máa ọ̀rọ̀ ìdí ayá. Àlàbúlé ìgbà ọ̀tà àkọ́kọ́ ti lọ nínú ìtumọ̀. Èyí tí wọ́n tó fún ọ ní àlàáfọ̀ tí wọ́n mọ̀

àtẹ̀lẹ́ ìlànà lè kúta tá bá ń kí òun náà ń gbà ní. wọ́n máa kí òun lélẹ́kùn pé wọ́n á yàrá fún ọ̀wá tó ìfàlà yàrá fún ọ̀wá tá ìfàlà wọ́n máa bẹ̀rù pé táwọn ń bá ìjẹ báyìí. ìlẹ́kùn pé wọ́n ó dúró kàkà táwọn kúrò lẹ́yìn ìrànwọ́ máa tí ìdí bá fà èèyàn tán rẹ̀. Ìlà àdìsí yẹn ó ṣe ń lò fún fún ẹni tó bá máa mà wọ́n lọ mú bí lọ́rẹ́ sí. Kò ṣe ń lò fún nígbà tó bá sábà bí lọ́ bá fa ní ẹ̀rìnà yìí tó mẹ́ta. A mọ ìtọ́ bá mu nínú ìtàn ìpẹ̀lẹ̀. Ìrìn àyè ìfọ̀ọ̀rọ̀. Àbúrò àwọn Muhammad wọ́n ní àtàkọ́ tí wọ́n tí wọ́n kọ́ ní ọ̀nà kí ni wọ́n pè ní ìpọ̀ wọ́n ní káwọn ẹ̀yẹ́ ti há lè kó ní ìdáyé kẹ̀kọ́ ìpẹ̀yà kó ìwà àtàkọ́ tó ní. Èyí èyí máa tà nínú ọwọ́ tà nínú ní kí ni kò mọ̀ ọ́ ìṣòro ìgbógbé sínú ó ju ká máa pè ní tàfàṣọ lọ lọ́wọ́ wa ní a ń sọ ní ẹ̀kọ́ tó fi rán tó wà ń bẹ̀rẹ̀ kì í ṣe ìfọ́ ìtumọ̀ ẹni pé àtàkọ̀tọ̀ wọn máa dá ẹ̀yẹ kan orí bí ẹ̀ máa fi hàn wá nípa ti sọlá. Òsì lórí ìwọ̀n ọ̀gbọ̀n ìṣẹ̀lẹ̀ wọ́n ní àtàbọ̀ ààrẹ ẹ̀jẹ̀ ń ká àlà ọ̀pọ̀ ìgbà àyíkọ́tọ̀ lónìí. tó ní tí ó wá ń lórí ìrùn kí ìdájọ́ ọ̀ràn ìrìn rẹ̀ ti bàjẹ́, àfẹ́jọ́ wà mọ̀ dájọ́. Tó bá ti pẹ́ jẹ́ owó yàn èyí tá a túmọ̀ ìfọ́ọ̀rù títí tó mú fi ọ̀rẹ́ láì yẹn òun ò ní bọ́ọ̀gàn kọ́dà lọ́wọ́ ti ó ó kẹta láti jíjá ní wọn tó pọ̀ ìbọ̀rù tí ó wà wọ́n ní àwọn ń tọ́ àbẹ̀rẹ̀ látàn ìgbàlọ́ pàdé lè káàkà ìjàdẹ̀ bá ti ara rẹ̀ lọ ọba ti ṣe bẹ́ẹ̀ wọ́n náà ti ṣe ìyẹn jọ sí ọba àbàtà àwọn àtẹ̀wé ìbọ̀wọ́ wa àtàlẹ́ ìta ẹ̀yí tó mú wá tó bíi mẹ́rin eléyìí ti yára pé àwọn nǹkan ń wà nínú ìdájọ́ èdè tí máa ń ní ẹ̀rí tó fà àná àbáwọn tó mọ̀kọ́ sí ìṣẹ̀lẹ̀ àti wọ́n iná àbá ti fi sí náà àbíkápò ní ilẹ̀ ní náà àbá ti fi sí onídìlá wa àlẹ́yìn gbẹgbẹ́ fi ilé ìtìlú náà máa àpẹẹrẹ ìmáà wọn ní nǹkan àkọ́kọ́ gbọ́ pé àtàdà fífa ẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀yà òwò òkè ní ìgbà tí ṣe ìlọ́run pọ́lẹ̀ ìdìbò àlúwò ló ti máa ń gbọ́ pé kọ́kọ́ èdè kò ní ha jìnnà wọ́n ti ṣe ìlọ́run ti pọ́lẹ̀ rẹ̀. àwọn kan ní nínú òbí rẹ̀ nínú táwọn ọgbà ní ìtọ̀ ìlànà ìṣèlú wọ́wọ́ lẹ́yìn já àti àyíkú ìtàlẹ́ أن ذلك فعل اليهود في صلاة فهو يهود من شريك الهوان استقيم لكل جعلنا منكم شرعة أعتقد هذا فعل المتكبر ní ọdún mọ̀ pẹ̀lú ìpapò àìsí orúkọ wájú kù ẹjọ́ ọmọ bọ́ọ̀lù ọmọ àwọn ìṣòro àdúgbò tó èyí ẹgbẹ́ ìjọ dúró. Bí ẹ máa ń fẹ́ mọ̀ pé ẹni tó ń bá gbọ́rọ̀ ní ọbí tó bá dúró yóò lè mú yóò yóò tọ́ ní. Ó wà ní ìyàwó wọn tó ń wá tó bọ́ ní ẹsẹ̀ mẹ́rẹ̀. Ẹgbẹ́ òpótò máa ń ròyìn àbáyé níwájú ọlọ́run. Àṣìbáyé ìyá ìṣòro là ń sọ nínú àtàmàmà ìmọ̀nà kọlà ọ̀kàn ọ̀tẹ̀ wá kẹfà àdì ẹni tó ń bọ́ ọmọ tí kò sí ìtú dáadáa wọ́n fà ọ̀tún wá mẹ́mọ̀ nípa mọ́ ó ní ìlú mélòó ṣe ìmọ̀ràn yẹ̀wò ọ̀tẹ̀tẹ̀ sí ìlà ọ̀gbọ̀n ìlú àná gbogbo orú àwọn ilé rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ pé àjọyọ̀ òkú ti ààyè náà òkú bọ̀ yìí mo ní ẹ̀rí mẹ́rin ìdí náà so mọ́ wọ́n ní báwọn èèyàn ọba wọn náà níbúrò wọn níbù owó tèmi nù ọ̀nàdé báwọn àdúgbò kan wà tó ṣe pé èèyàn sọ àdúgbò rẹ̀ níbi tí wọn kọ́ sí pé àbí ọ̀fẹ́ ni wọ́n máa wọ́n rántí tó bá ti yan àgbá ìlú olórí tí wọ́n bá ti rí kí ìkànnì jáde pé láyé ìgbẹ́ lórí ẹ̀sìn ìṣọ́ra tó bá ní jọ pé náà ní ìgbẹ́ lórí nǹkan tí ẹ̀ ń sọ́ra pàápàá jùlọ tí nǹkan ẹ bá lọ kó tún mọ ẹni tó ṣe lójú iná ẹgbẹ́ ẹ jókòó ọkà ọwọ́ méjèèjì sẹ́yìn rà ní ìrọ̀ ní ìrà ìjókòó wọn kan ní ìsìn ilé ìgbà àlẹ́yìn sọ́nà wọn àlẹ́ wọn ní ìsìn kan ẹ̀sọ̀tẹ́ jókòó fẹ́ ọ̀fẹ́ sí fáwọn máa ń sọ pé ní àkókò

نعم عن انس رضي الله عنه انه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا كتب العشاء فجاءوا فيه قبل ان تصلي المغرب متفق عليه قال إذا قدم العشاء فابدأوا به قبل المغرب حديث وان جدا انا الألف وتعرفون من ألف آه، ابن مالك رضي الله عنه أني قال قال أن رسول الله صلى الله عليه وسلم أوصى به وجاب السلام وقال حكاية عنه وهذا أمر الدنيا في ربط لفظ الأداء أعلى سمعت قال أجرا أريد ويطير كموقع وإياك صار تواصل نفس الآداء سواء سمعت عن صحبة بدعا أو يجب الذي سمعت أبي قال أجرا àbọ̀rànà àbáhànà àbáhànà òun yàtọ̀ sí tó sọ pé nínú àbáhànà ó dé wà ní mọ̀hákẹ́dà àti lẹ́yìn àgbà eléyìí ti pọ̀ ويضرب لها حكاية عنه أما هذا ولا رسول الله النبي صلى الله عليه وسلم إذا قسم العشاء وما قلت العشاء في الجنة ọ̀sẹ̀wò bíi ẹ̀kọ́kọ́ lọ lè jẹ́ wọn alẹ́ kọ́fúlà áńtì sọ ìlú ìná fún ìṣẹ́ tó túmọ̀ sí alójẹ wọn alẹ́ ní wà náà ní àkúrẹ́ ilẹ̀ oúnjẹ rẹ̀. Bí àwọn àǹfààní tó wà ní àdéhùn ẹgbẹ́ nǹkan mú díẹ̀ wá bẹ̀rẹ̀ bóyá bíi márùn-ún pé nǹkan wà bẹ́ẹ̀ nígbà tí mo ń wò àǹfààní lè ní dánrò ó lé ní táàbì náà ẹ má ti jọ ìyá yìí lẹ́nu ní ìgbà tí àlìmáàmù ṣáàbì mú àǹfààní more than two thousand jáde lára ìyá àbá òṣèré máa ń kọ́nà àyìnbá yìí more than àǹfààní èlò two thousand ó sì wà ní kọ́lẹ̀ eléyìí tún èyí ti wọn ó ní mọ́tàlá àṣà àkọ́kọ́ bàtí ìgbàwó fún ọ lórí ayé àlàáṣà òjèrè lókùláwò àyà máyó kánò bá dà lórí ìṣẹ́lẹ̀ owó ní àwọn bá ti jẹ lẹ́yìn tí ó rọ̀ bá ti wọ̀ lọ́pọ̀ àṣà a sì fún alẹ́ wá ti bẹ̀rẹ̀ àwọn dókítà pẹ̀lú ìṣòfò àti pé láti ìgbà yìí tí ìgbà yìí ti kọ́ bá ti gbé tẹ́ ẹ bá fẹ́ gbàǹfà ní alẹ́ tẹ́ ẹ bá fẹ́ ti fi níta ẹ̀wọ̀n ẹ̀dí ọmọ alẹ́ ní abúlé lọ. Ìyàwó mẹ́fà mẹ́fà àbọ̀ mẹ́rin ti lè lò láti ìgbà ọ̀pọ̀ mẹ́rin ti lè. Ọ̀sẹ̀wò ní kọ́pìlá. Àwọn kẹta wá pariwo àti lórí ẹ̀ lọ bí ó ní màkàrónì kaná. nílẹ̀ wo tó ara yìí dì wọ́n nílẹ̀ lọ wó ní pàgẹ́tì kanára yìí ẹwà àwọn ní ẹwà ni àwọn nílò òdí aago kan o kìí ṣe títí tàìmí títí pé kò lẹ́jọ́ da fún ọ náà pàtó níbi àǹfààní táàkì ìdá fún ìmọ̀ wọ́n mọ́ fún jẹ alẹ́gún yẹn ẹ̀ráwọn ọ̀tọ́ wọ́n ti ṣe ta ló pọ̀ dámọ̀ fún ogun ẹ̀lẹ́ rẹ̀ ẹ̀bá ojú àwọn ẹjú wọn rẹ̀ ìdárákà dákẹ́ àwọn bẹ́ẹ̀gbẹ́ ó wà ní ìlú lẹ́yìn gbogbo àwọn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ yìí ta ló pọ̀ dámọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ wá mọ̀ tí mọ̀ pé wọ́n lọ sí oúnjẹ kẹta àràǹfà ní ó tún wá gbẹ́wà àti àtàlú àtàgbàdo kaní ọdún méjì láàbọ̀ ó sọ pé wọ́n ní sáàbọ̀ láìdé ìwájú sáàmì súnmọ́ ìjọba ìyàwó ìjọba òun ní ṣe tààrí mọ́ ìdàmájọ́ ìmáná òtìmáì àṣà sábà gbèjì àti mú ògbò ìjì ayé fi hàn mú láǹfààní kan bẹ̀rẹ̀ yìí tá a fẹ́ mú àyànṣá ìjì ayé àǹfààní wọn àti àdíjì ìṣẹ̀lẹ̀ ọ̀kan àdíjì ní ìgbà tí mo ṣe kẹkọrọ ọ̀hún rẹ̀ ó fẹ́ ojú ọ̀nà bí gẹ́gẹ́ bí àyè ìgbàgbọ́sọ ìdásásẹ̀lẹ̀ àyè gẹ́gẹ́ bí àbúlọ́ ìrìnàmá táwọn náà ní fásitì lórí mẹ́tàlẹ̀. wọ́n ti pé ká gbọ́ pé ẹbí ìyá ni ẹbí ìyá náà tún wá lọ́nà ní ẹ̀rẹ́bí sọ̀rọ̀ wọn wà ní wà ní sílẹ̀ ó ní láàyè sọ́ọ̀lì àhàdúgbò òhun wà ní ìdá ṣé òhun àpàtà. لا صلاة بحصر الفعال ولا وهو يدافعه الأخطر أنا بدي جاي بسيمة يوم مين بسمى دون جديد ولا يعني لا يصلي كمان وهو يدافعه الأخطر nígbà tí àwọn ìdọ̀tí méjì bá ń gbọ̀n ìtọ̀ àti ìgbẹ́ àti ẹni wọn náà tuntun tí ẹ bá wọn méjèèjì tó méjèèjì bá délẹ̀ kan náà ni àwọn tí wọ́n máa ń tún àìsí ìdìbò wọ́n ní ìlú àìsàn ni wọ́n ní problem lọ ẹni tí bọ̀ bá pọ̀ sí bọ̀ bá gbọ̀n sí ọ̀lọ́ sí ẹni ẹni tí bọ̀ bá pọ̀ sí bọ̀ bá gbọ̀n sí ọ̀lọ́ sí ẹni èyí tánà bí ni wà wúwọ̀ ìdàbí lòun rárá o ìdí bá ń pọ́n ẹ̀yìn ní ìjọ ṣùgbọ́n ìta abẹ́rẹ́ ni pé àdẹ́bí ni ó ń jọba ti délẹ̀ àwọn àfọ́ àwọn fi mọ̀ hàn àwọn ló àríwú wọn tó pé ìrún sọ láàpò mọ́kìrì nìkan àmẹ́ríkà tó kan ìrún òní wà láwùgbọ́n òun náà kọ́bùlà náà ti fọ́nù ìrún ẹ̀lọ́gbọ̀n kí ẹ̀ tó kí wọ́n ti nígbàwọ̀ èèyàn nígbà náà a máa ń fẹ́ jẹun alẹ́gbẹ́ mú kí ọ̀làbò mọ́kì olóògbé pé ó ní ẹ má kí ìrún mọ́kì nígbà tó jẹ bá ti délẹ̀ àǹfààní bẹ́ẹ̀ ní tó máa gùn jẹ kan àpọ̀dà àwọn bọ́ọ̀ bá jẹ ọlọ́jọ́ nínú máa ń jẹ ọlọ́ wọn mú kí ọ lọ ó sì ń bọ́ wọn mọ́ wọn ara ni wọ́n kí ọ ní àwọn ìgbàgbé bí àyè ìlú sọ wọn agbẹ́ká bọ́kọ̀ ní kíni ọkọ̀ ní ọ̀sẹ̀ ọjà ìhàpẹ̀lẹ̀ àyè oní ìjọ pé ní àbá jẹun tí a ti tó lọ lè kí ìmọ̀ ẹgbẹ́ kí àmì náà fi làwọn àmà fi lè kí ló ń gbé náà lọ wá mà ẹ̀mí máa ń gbé gbé á kì í bá ti jẹun wò bí ẹ bá bẹ lónà kọ́ bá lọ sí ìran wọ̀ kí ìwà ń gbọ́ ọ pé á mo ṣe mọ̀ ọjà dáadáa lẹ́yìn ohun mi kì í ka ṣúra wọn náà nígbà máa ń dùn ọjọ́ ìgbé ipa àwọn òwúṣù ayẹyẹ náà ṣáà àárọ̀ bí náà lóhùn àárọ̀ bí náà

أقل ما يقرأه المصلي في صلاته ثلاث آيات وقمت على ذلك لأن أقل سورة في القرآن اشتملت على ثلاث آيات wọ́n ní ìdí tó kéré jù sí ẹni tí kí kà lórí ọ̀run eléyìí tí ó fi lọ́kàn balẹ̀ púpọ̀ tẹ bá ti tẹ̀lé ọ̀run wa kò séyìí tí súrà áyà tá a kà lẹ́yìn fásíà tí ó kéré jù áyà mẹ́ta torí pé súrà tó bí kéré jù lórí ìrọ̀ nínú gbọ́rọ̀ ìkọ̀hán mélòó lọ́wọ́ ń bẹ̀ ọ́ áyà mẹ́ta lọ́wọ́ èyí yóò fi ń pé ọgbọ̀pẹ́ tí ọ̀bá ka òmíràn torí pé ìta àgbàgbọ́ ni pé tí ọ̀bá ka bá jẹ́ àmì òmíràn bọ̀dọ́nà bí kí wọ́n láti sọ yìí àti orí títọ́jú lára bí ka àyà kan gọ́yọ̀ bóyá bóyá bóyá ni mo sọ èyí ta iná sọ ẹ̀fẹ́ ni tó bá ka àyà méjì lẹ́yìn bàbá níbi ìran alẹ́ yóò ṣe ní bí ẹni tí ó fi gbogbo ìgbẹ̀jọ́ hàn lẹ́yìn àmàlà rọ̀jú olùbí máa ní òǹbẹ̀ wọ̀tí ìyẹn àlẹ́yìn máa ń sábà kà àkọlù máa tẹ̀sùlù náà òbí súwọ́ ìfọ̀hán tẹ̀láàbọ̀ láyé àti ìṣúwọ̀ ìwà àìlà ودعني صوت الكوثر إنا أعطيناك الكوثر أهم وصل لربك ọdún ìtọ́ nǹkan ọ̀yìn àádọ́rin ọ̀ṣun ìbẹ̀rẹ̀ ọba débẹ̀ ìmọ̀mù bá bẹ̀rẹ̀ pé ìyá ayọ́lẹ̀ ní àmàlà àwọn fún orúkọ sí ìlú rẹ́fà nígbà tó parí ẹ̀ ló bá di ṣé ọkọ sí sẹ́kọ̀ọ̀mù ọdún lọ. Láyé, inú àwọn fún wọn tó tó máa ń ṣàlàmọ́rọ́ ọjà. Ẹ̀gbọ́n ti bẹ́ẹ̀ tó tó kò sáàtì, táwọn jẹ́ ilé ìmọ́mọ̀ ilé ìlú ìlú. Àti bẹ́ẹ̀ ìgbìlá ìta afẹ́kúnjẹ́dẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ ni pé arínà àwọn àbá àtọ́jọ pé ọ̀lá kò mọ́ sí ìyọ́ mi fóun ní àhàdì. Ìjọba nípa ọ̀kan yín bá gbà wọ̀nyí eléyìí kò ló súnmọ́ sí kọ́ńtà àbá ọ̀nà àádé ibi táwọn lọ sí wọ́n ní ìran ẹyọ kan lálé oúnjẹ wájú ẹ̀ òun náà ní ìran sọ̀lá tòlùmọ́gírì níjọba bábá wọn. wọ́n ní ìran kan lálé oúnjẹ wájú ẹ̀ òun náà ní sọ̀lá tòlùmọ́gírì níjọba bábá wọn. tẹ́ ẹ bá fi òní tí ẹ bá jókòó tí ẹ bá ti bá ní ìlú ìlọ́wà ẹ̀ ń wò ló fi gbẹ̀gbẹ̀ àwọn sọ́mọ́tì olófífà ara bùjù wọ́n tó kọ́lọ́ sí ìdàgbàmúlẹ̀ tẹ́ ẹ bá jí láàárọ̀ nítorí àkókò ebi òní tí ìmọ̀ ń pa àwọn agbègbè àárọ̀ fún ọ nípa wọn kódà kìí sábà lọ lọ́wọ́dé káàárọ̀ òjìrè nílẹ̀ wa yìí ó ṣe ìsọlẹ̀ mọ̀lẹ́bí àwọn àwọn tó ní ṣubú ẹ̀ pàdé ara yín lọ́nà ilé ẹ̀kọ́ tó ní ṣe ṣe òṣìṣẹ́ àárọ̀ ìdàmàtàn tó bá lò sí ìjẹun wọ́n ti máa fi ṣe bóòlù sí ilé ayé bí ọmọ òṣìṣẹ́ àárọ̀ ní ìdàmàtàn báwọn ti máa fi yàyẹ oúnjẹ ọ̀sán tí wọ́n bẹ̀rẹ̀ lágbo mẹ́wàá àpò ìpàdé ìjọba oúnjẹ àárọ̀ ó ti parí sí twelve twelve thirty nǹkan àdáwò sáàtúrọ̀ yìí fọ́ta ti ní bẹ̀rẹ̀ fọ́ta ti ẹ̀rọ ti kí á pè táwọn ń lọ ní ìjọ ìdàgbò mẹ́fà ẹwà rí ayé náà ẹwà ọ̀rọ̀ ọ̀gbìn pé nǹkan bá bẹ̀rẹ̀ ẹni tó jẹun àárọ̀ oúnjẹ alẹ́ ní fọ́ta ti ní fáìlì ṣe túbú yẹlé onídìí ìbáyọ̀ èèyàn bá ń jẹun àárọ̀ oúnjẹ àárọ̀ ní aago kí ni wọ́n fẹ́ gbàwẹ̀ oúnjẹ àárọ̀ láago márùn-ún aago mẹ́fà á sì gbé sáré aago mẹ́fà ògùn wọn ni kí ló fà á torí pé kò sí ìtọ́jú àárọ̀. Ibi wọn fẹ́ lò ní pé èyí sábà jí lórí báwọn. Zúúrì náà èyí sábà ní ogún ọgbẹ̀mí. Wọ́n jọ́ tó ọba gbàwẹ̀.

ṣùgbọ́n ha látàárọ̀ ìdánwò àpò ma àmà bí ṣùgbọ́n wà mo kú ìdá àpò àmì tí ẹ bá ti ha ẹjọ́ táà ti títà àwọn ìdẹ́gbò yìí èèyàn yóò sì lágbára wọ́n ò pé ṣùgbọ́n àgbẹ̀ pé ilé mu wà lẹ́gbẹ́ ewu ìwé lẹ́sẹ̀ gbára látàárọ̀ ẹ̀wọ́n yúgọ̀tì

Ọ̀rọ̀ bá tètè mú ọgbọ̀n àwọn ọmọ ọmọ tí wọ́n bá ní sáàbù yàbá ìyẹn ti mọ̀ ẹ̀ mọ̀ rí àwọn èèyàn pé àtúnjẹ náà máa ń tó mú. Ọba tí ó pẹ́ lọ́gbà ọdún mú sí àwọn ìṣàn ìlú ìlú ọyẹ tó yìí wùdí. Lẹ́ẹ̀bí kí ó àkọ́kọ́, lẹ́ẹ̀bí kí kejì, ẹ̀yìn yóò ti kí wọ́n wá dúkúlẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n àwọn ilé ìlọ́rọ̀ ní sẹ́nà oúnjẹ bì ẹnìkan wó fún mi wọn ni àpàlọ́rọ̀ wa sẹ́nà oúnjẹ àwọn akúrò fún báyìí wọ́n wọ́n wo ni pé àwọn òní dídé nígbà tó bí ìjọ sẹ́wọ̀n rẹ̀ àìmọ́ mọ̀ kíkì àdájú ní pé sábà sáàbù ní sábà ti kí o sábà sáàbù ní owó oúnjẹ ni ẹ jẹ tó kí o. kí nìdí ló tó wá wí bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ fọláwọ́n mọ́kìrì wọ́n àfáàní àkóyè sí fọláwọ́n mọ́kìrì tó bẹ̀rẹ̀ ní wà òun làbí ìsàkó rẹ̀ sáfà láàpọ̀ látàrí àbúrò ti fàárí wàlá wàhúwà ìjà sí òun àfà. Alábìnrin náà wọ́n jẹ́ níwọ̀n kìrì wọ́n là ń tọ́ àtìjọba sàn mọ́kìrì wọ́n torí pé lọ́rọ̀ wá dé ìgbà ẹgbẹ́ ìkàjọ́ra àwọn àpá òun àlèmọ́ ìwòdá òde ìwọ̀n yìí à ń bẹ lórí pé ní ní ìyàbá oúnjẹ rẹ̀ ọ́tọ́ àbúrẹ̀ báyìí ọwọ́ lọ lè kí òun kí ìdájọ́ rẹ̀ wọ́n ní tó bá

àdájú bá àgbà pé ẹ gbọdọ̀ kí wọn bá náà kàn jẹ bá tó lọ́dọ̀ bá lóko rẹ lọ àwọn ń lọ lọ́nà ìlú ìwájú àwọn kan wá sí àwọn ọmọ òjì àwọn bàbá lẹ́ni ìgbàgbọ́ pé àwọn kan sí ṣùgbọ́n bàtà lọ́dọ̀ bá lóko rẹ lọ àwọn àtúmọ̀ yẹn àdájú wá ní ẹgbà ládá lẹ́nu ìjì ṣùgbọ́n yìí bẹ́ẹ̀ kí òun ẹ̀yìn lẹ́tọ̀ lé tún náà níbi ìdáhùn wọ́n á bá wà wà ní ayé nígbà lára ní ojú padà àti ẹ̀yẹ ìṣọ́tún. wọ́n á rí pé bàlúkù ọ̀rẹ́sọ̀ yìí á dé bẹ̀ ọ̀dì láta wọn di àdébí òun kan ẹ̀gbọ́n ilé ìlú ṣò ẹ́sẹ̀sì bí àwọn tó wọ̀n àwọn ẹ̀yẹ ìjọba ni wọ́n mú ọ̀rọ̀ àwọn adúgbò àdábì ní ọ jẹun ẹgbẹ́ ti ṣe ìfẹ́fẹ́ sí ìyẹn òṣèlú ìjẹ́ àgbàdo má bọ̀ sí i àlẹ́bí fọ́lá tààjẹ̀ lẹ́yìn àhàdókò àná àṣà ìbáwọ́bẹ̀ àlàyé wílẹ̀ rẹ̀. Adé ọ̀jẹun, ó tún wá fi kọ́ìtù sí ọ́ọ̀dì ádọ́tún máa rẹ̀. fọ́lá tààjẹ̀ lẹ́yìn àhàdókò àná ìbáwọ́bẹ̀ fún ọ lẹ́ẹ̀kan sí àdéhùn tí náà kò lè ọ̀rọ̀ òkòlò ó jẹ ẹ̀dẹ̀ lọ kí o. èyí ló ń mú dáhùn wọ́n èyí náà tó tó fún ọmọ ẹni kí o yẹ ti ẹ̀sìn lọ́mùsọ̀ yìí ọ̀tún rẹ̀ sí. àwọn ìdìbò àwọn sọ pé ìlà kò ìfọwọ́ láàyè ṣe tí wọ́n gbọ́ yóò sì ní ìlànà ọ̀la tí tó ṣe ní náà ta ṣùgbọ́n ìkọ́ta àgbúrò ilé ọmọ lọ́kùnrin ọmọ sára kan àyùmọ́mù náà ń sọ fún pé ilé ìlú ní àgbà náà kò bá ṣe ìrànwọ́ táàkù wà wà gbọ́ díẹ̀ àpòyé fún àríyànjú ìdùnlákà àtọ́kùnkà sọ̀láàdá ní ọ̀hánì àwọn ìtàdá sọ ìdà òṣàbá ọ̀rọ̀ ìrìnà lọ tí ẹ̀rí ìyàn ń lẹ̀ nítorí oúnjẹ ọdún gbàgbé sí àsìkò nígbà tí lọ òun yẹn lọ rẹ̀ àbúwọ́ ní sí ìrúnlẹ̀ nítorí tọ́lẹ̀ lọ mẹ́wọ̀ tọ́pù nígbà tí lọ òun yẹn lọ rẹ̀ ẹ̀gbọ́n mọ̀ dára òun àpẹẹrẹ wọn fẹ́ lórí ìṣòro kọ́ kí òun yẹn tí ọ̀ sápò rẹ̀ bá tún pèsè ọjà fún ọdún kò ní lé lọ kọ́ fi ìrànlẹ̀ yẹn mi pé sápò máa fún mi kọ́ oúnjẹ ẹ̀ wọn. أما القول يقول مبارك àwọn òní sọ pé òun rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n àṣeyẹ ọ̀bá àlọ ẹ̀wọ̀n àṣeyẹ wá ní yan ẹ̀ẹ́dásùnlé bá lọ pé ilé rí kan tí ó lè ṣe rẹ̀ yorùbá yẹn rẹ̀ ń pè ní sọ̀lá ní àhàlẹ̀ àhàdá rẹ̀ ẹ bá wọlé ẹ̀dá fún mi. ìkẹyọ́ fà èyí ti pé wọ́n lórí títù ìgbèsókè náà fà nígbà tí wọ́n ń kírun lọ kí ó máa bẹ́ẹ̀ bí ìfọ̀ ìṣẹ́yà ṣé bá ní ìsìn àwọn méjì wọn ọ̀sùnmán àti ọ̀bọ̀bọ̀kà ìyẹn lè jọ wọn bá kan wọ́n máa ń ṣùgbọ́n nìkan ọlọ́run ń gbọ́ láwọn ẹni tó ń ní mọ̀jẹ́ nìkan lọ ẹ̀sán tó ní ìlú ní mà ọ̀tọ́ nípò fún àbùkọ́ kí ìgbàgbé ṣe bá wà ìlú mà ṣe bá mi wọn náà ìlú ẹ̀yìn. ọ̀nà wọn gba wọn pé sọ́tà ń pa àyà lọ ẹ máa gbọ́ mọ́nì tí máa sí ìtọ́ wà wọ́n ń jẹun wọ́n ń wọn lọ́wọ́ àwọn akírun lọ pé ọlọ́mọ jẹ aṣèṣù kan tó ń wá ṣe ní àtọ̀ ìyàmù ìlú yóò béèrè ṣùgbọ́n bá tó ti gbọ́ ọbẹ̀ yọ̀ lẹ́tẹ́lẹ̀ ọ̀dẹ̀ gọ́ọ̀nà wọ́n sáàbù wọn ló oúnjẹ kejì wọ́n jẹun yẹn lọ́wọ́ sí àti jẹun oúnjẹ kejì sì wà lórí iná wọ́n tẹ̀sẹ̀ lọ bù wá ní. wọ́n ní ẹgbẹ́ àdìgbò ìpínlẹ̀ aláṣáájà láti àhàdó fún aláṣà rẹ̀. sábà yìí dìde nígbà ọkàn wọn jà kó ní ọ̀dọ́ lóúnjẹ ẹ̀rẹ́ ẹ̀sìn àwọn èèyàn tó lọ ẹ̀rọ jẹun ẹ̀rọ ìyọwọ́. lórí ní àbẹ́lò ní iná odò nílò lọ́dọ̀ rẹ̀ ọba ti fi owó lọ́wọ́ àti bẹ̀rẹ̀ nǹkan ní ìbẹ̀rẹ̀ ọlá ìkìlọ̀ ọdún ní ẹ̀mí ọdún wọ́n sàlà wá ní ọlọ́ba àtàwọn pa tó gbọ́ sí ìgbọ́. wọ́n lè ti jẹun lọ́wọ́ ọyọ́tọ̀ bí ẹni tó ti lẹ̀fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ bí àbíbi jẹ fàṣẹ òbí bí ọ̀bùlẹ̀ àti ìfọ̀lù wọ́n sàlà wá ní nígbà tó ń jẹun lọ́wọ́ ó ti gbẹ́yìn rẹ dúró wọ́n sàbẹ̀ lọ bù wá lórí iná àbọ̀ owó gbẹ́yìn jẹjẹ ẹ̀sìn àwọn àgbẹ̀ òṣìṣẹ́ ọkàn rẹ̀ wọ́n gbé ní ìrísí ọjọ́ náà tó tí wọ́n náà gbé rẹ̀ ilé ìkọjá ọkàn wọ́n ní kí ní ẹ̀ṣùn pa ó yàtọ̀ sẹ́ni tó wọ́n tẹ̀ ń sáàpù ọ̀dọ́gbò rẹ̀ ìrún bẹ̀rẹ̀ wọ́n sáàpù rẹ̀ ṣùgbọ́n ní ìdí ìjẹ wọn wá bọ̀ nìyẹn àwọn àbúrò ní èyí tí àbúrò فلا تعجلن فلا يعجلن أحدهم ṣùgbọ́n ẹ̀dùnmọ́mù náà wí ọ̀rẹ́ o àwọn ilé oṣù ṣẹ́fà náà oṣù ṣẹ́fà náà wọ́n ní kò jẹ́ dandan o ṣùgbọ́n oṣù ṣẹ́fà náà ọ̀dà ló wá lè dèrò lọ sí o tó náà mọ̀ pé èyí tóun واجبروا به قبل أن يصلي المغرب مسألة ميزة الشروط شرط مسجد شرط عليه الحمد ìsọdún ìlú alẹ́kùn gẹ́gẹ́ bí àdíyìí ọmọdé sọlọ́lá àríwá ní ìjọ́nà ìṣọ̀gbé ní ìdá òfin mọ̀ ìsọ̀dá ìfọ́nà àyẹ̀wò ìdá وحضر العشاء فابدأوا بالعشاء العشاء العشاء به في أكثر به العشاء وذلك لا يخص العشاء المعلوفة بالفعل محمود عليها كالذي هذه لا صلاة بحضرة الطعام ولا وهو بدافع الأسرار ẹjẹ́ wo ilé ẹ̀jẹ̀ fi àwọn afáà ní sọ gẹ́gẹ́ bí sọ̀nà áyé wọ́n ní yóò fún máa ń lo ìmọ̀fúlá àlẹ́ ìwọ̀kọ̀lẹ̀ yóò fún máa lo ìmọ̀fúlá. Ìgbé mọ̀fúlá kò bẹ̀rù pé àpò àrà mọ̀kọ́ yẹ ẹ̀jẹ̀ sọ̀dá kò má tó lórí ìran wá sí ìrìn ẹ̀ṣì wàwá tó lé fún agbóhùn kò nà. Kí ló fà á nínú ìrìnlá? Ìrìnlá yẹn wọn àkókò sórí ìlà ìmúdùnà àmì ìṣe àbẹ́kọ́ kan wọ́n tó máa ń kà rí lórí ìrùn èyí ń fọ àmì ìṣe àyàn fún ọ kí a máa gbé lórí ìrùn kọ́kàn rẹ̀ ti pàmò sọ́dọ̀ ni wọ́n ní ìdí pàtàkì tábìlì ní ẹgbẹ́ ti ẹwọ́n ní kí ìjọba gbọ̀n lórí ìrùn tẹ̀sí ọkàn rẹ̀ ti dùn ó tún wá lè ní lára níbi ara náà torí pé táwọn máa jẹ tẹ̀mọ́ ní ìlú ó tún para mọ́ra táwọn máa pa owó ẹ̀ yóò máa yí bẹ́ẹ̀ pé kò sí kótó ẹgbẹ́ bí ó dà èyí ti di ẹgbẹ́ bẹ́ẹ̀ yà tó jẹ bí ẹgbẹ́ pọ̀ táwọn máa wọn abá ẹgbẹ́ máa polówó ní ilé ìjẹ ẹgbẹ́ jẹ ẹgbẹ́ kò wọ́n pé gbà tó ń polówó ọ̀gá ọlọ́run ní pé kó o fẹ́ kíríntọ̀ ilé ìjẹ jáde ìdí tó ti polówó ní ilé jáde bẹ́ẹ̀ yóò máa ìta fẹ́ pọ̀ níbi ìrìnlẹ̀ òun kára wájọ bí tí nígbà tí wájọ lọ. tó o bá rí ọkàn fà ó gbọ́dọ̀ rárá fà tó o bá sì rọ́kàn má jẹ́ kí ara rẹ ó máa ju òkú ìṣeré ọlọ́run kó rọ́kàn mọ̀ kọ́ nílẹ̀ tẹ̀lé ààyè ìwọ̀n náà. Wọ́n mọ̀ sára. tó bá wà ní ilé ìjẹ́ kí nǹkan àti ìtò lè máa dà wá lọ́kàn tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ tó dìde tó ní ilé ìṣe. Àwọn àbúrò onímọ̀ kan tó ìṣẹ̀lẹ̀ à àwọn tó ń gbé kí la fẹ́ jù nínú àwọn àdájọ́ ẹ̀sìn wa. Pẹ̀lú ìdí ìdí tí wọ́n jẹ́ sí ìdájọ́, wọ́n wo mọ́tálà rẹ̀. Àrínà wọn tó ní kí púpọ̀ ọmọ wọn wọn ń bẹ lórí pé kí nǹkan yóò bá gbọ́ ọkàn wọn tí ò yá sí ibi ọ̀nà ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ̀sùn ọ̀nà ẹ̀ rẹ̀. bọ̀ eléyìí yọ làpá torí pé amúrú ní ìlú amúrú ní o ẹlòmíì tí ọ̀bá tàn tó bá ní ọlọ́run ìsàlẹ̀ ìran àti ìlú òkú rẹ̀. èkó wọn náà lọ sọ pé kí ìjọba ti o náà wá ti di lọ́dọ̀. ẹlòmí ìpínlẹ̀ ẹgbẹ́ ìjọ ndị àwọn pẹ̀lú ìgbàgbogbo ojúlù ààrẹ ìjọ wa yóò wá tó jọ òlúlọ kí o àwọn àbá ni lè kọjú wa táà fi sọ́pọ̀ abẹ́jọ rọ́lẹ̀ iṣẹ́ ẹgbọ́dọ̀ tó bí jọ́ ọ̀fẹ́ ìgbà ìdí lọ bí gẹ́gẹ́ bí ẹgbẹ́ gbé lórí òjòrí irú yìí àwọn oríjò tí ń pọ̀ ọ̀nà àwọn tí ń pè wọn wọ̀n láyé yára ọlọ́run dábò wọn náà lọ́rọ̀ sí dábò sọ́wà ọlọ́run òkè bẹ́ẹ̀ ṣùgbọ́n àmẹ́ni tó wà kalẹ̀ kò bọ́ bẹ́ẹ̀ rajà àbíjú láwọn ẹ̀rọ ń lọ kọlù kan ti wọlé wọlé sí kọlù kan bá lọ pa bóòlù nídìí ọlọ́run ti jẹ́ kó wọlé wọlé tí kò ní sẹ́ni tí ò ní lẹ́yìn kankan ẹ̀sẹ̀ gbogbo yẹn náà tó bá tẹ̀lé pé àánú wọn ti lọ́wọ́ afẹ́fẹ́ wá lè tú wa lọ́wọ́ láti nínú láti ọ̀nà rẹ̀ ní kí òun náà wá ní wọn láti bá kí ọ̀rọ̀ kan lè ti lẹ̀ tó jẹ́ gbogbo ọmọ ìlú ká ìta tí wọ́n sọ̀rọ̀ nípa tí wọ́n fún ọ̀dọ̀ ìfọ́ ẹ̀ kò sí ẹni tí ń ṣe nǹkan sí ìlẹ́ẹ̀dùn ó dẹ̀ lọ nílẹ̀ lọ́bẹ̀ẹ́ ọ̀rọ̀ táyọ̀ ojú náà ní ìdáyọ̀ ojú ìgbẹ́ta tó lọ lè ṣe àbá àti tí ó fà á tí ó gbà ń nǹkan yẹn gbọdọ̀ lágbára tí ó sì mọ́ sí ní òpé ó pẹ̀lú rẹ̀ àbí ó gbà ìjọmọlọ́ àbí rẹ̀ àbí ó pẹ̀lú ẹlòmíì a máa ń fẹ́ lọ káṣọ àwọn ọmọ bíi àwọn ọmọ ẹlẹ́dẹ́ mo pè mí nígbà tó ń kí òun lọ́wọ́ nígbà ń fẹ́ lọ lè káṣọ yìí. àwọn ìfọ́kùn kí òun yíra nígbà tó ti kú tó tàbí. Irú wọn náà ń pọ̀ ẹ̀ ìjọ́sìn nǹkanníkó náà ni ìjọ́lá wá sí ọ̀dá ní ìsinmi wọ́ra ọdún rẹ̀ sí mọ́. Àríkè yẹn dé ìrún wà nípọ́tà ìjọba ìjọba ẹlòmílẹ̀ lọ́wọ́ yà sí mọ́sálásí ilé ìrìnbí sí ẹlòmí ìsanwó máa ṣe fún túbà ìjímọ̀ lọ́wọ́ ló sì máa wọnú lé lọ torí pé wọ́n lé ní ìjọba mọ́sálásí. àtẹ̀yẹsí mójútó àwọn ọmọ àtẹ̀yẹsí mójútó ẹ àwọn ọgbẹ́ tí ò sí. ذلك ومن يعظم صومات الله فإنها من تقوى الله ọ̀rọ̀ ńlá lè kọ́ yìí ní ọ̀rọ̀ fún ẹni ìṣẹ̀wọ̀n pé ìwọ ọlọ́run ní ilé ẹ̀gbọ́n mi nìyí. ọ̀yáàdà bẹ̀jọ́nà máa wọ àmọ̀lẹ́kùn bí máa yàkóso àgbẹ̀jọ́ àá ìfọ̀lá ẹ̀jẹ̀ bí i hàbẹ̀ kọ́. قرانا حديثين أو ثلاثة تقول لك هذا هذا أفضل أي أوكا يوجد لك نعم عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خاب أحدكم في الصلاة فلا يمسح الحصر فإن الرحمة تواجهه رواه الخمسة في إسناد الصحيح وزاد أحمد واحدة أو دعوة وفي الصحيحين عن معيقين عن معيقين نحو معيقين وهو بغير تعليم نعم حديث دي الذكر الثاني يوجد حديث رقم لن يقرأ بسم الله أقول بر لọ́gbà wọn kọ́lọ̀ mọ́sàbà ẹ̀rẹ́ sí. Ká lè bá àwọn ìbọ́tà tàbá kí ọ̀rọ̀ ọmọ jẹ́ nísùn ó ní ìdá ọmọ ahàdùkùn ti fàlà ẹ̀kọ̀ kan bá ti dé ní òkè òun fàlà yá ìsàkìlì àpọ̀. alhamdulillah mọ́sálásí wa ní ìsìn rọ́ọ̀dì ní gbogbo èèyàn jẹ́ Àmẹ́bí ní kí ọmọ bá ti wà lóde ọ̀gbọ́n àwọn lọ́pù jàbí káláwọn kíláwé àwọn òkúta kéèkèé láìdáha ìlú púpọ̀ wọn tàbá gbé lórí ìwò gẹ́mọ̀ fún òkú lórí tó bá kí wọn ibi tí ọ̀pù bá sára rẹ̀ lẹ̀ kó náà ní nígbà tó bá lórí ìbẹ̀rẹ̀ lórí ìran ló ti rí ẹlòmíì one two three tó bá tún wọn wọ four ọwọ́ ti fọ́lá. Àwọn nǹkan yìí tó o bá rí ìgbà wo tó wà pé àyà ń ta àdámà ọ́kú. Ní kí ànábì fẹ́ tí ó yí wa ní kí ó ń rí ní kí n tó kù jù nínú gbogbo ilé ayé wa. Bó dé ọ̀bá sì wá ọjọ́ sáàbì rẹ̀ kò sí ìmọ̀ ẹgbẹ́ nìyẹn. إذا قام أحدكم بالصلاة فلا يمسح الحجر Ọ gbọ́dọ̀ tí wọ́n ní ìròyìn. ṣùgbọ́n kò wọ́n ní mú kí ló fẹ́ sọ nípa aṣọ ụgbọ ló fẹ́ sọ nípa ọwọ́ ẹ kí ló fẹ́ sọ nípa ẹlòmí ìwúlò gbogbo ọlọ́kà àti ẹni tí ọgbọ́n bí ìlà tó mọ̀ lórí rẹ̀ àkọ́kọ́ ni ọkàn ló tó ń lórí àwọn ara òun náà ni àwọn àkáà ìjẹ́bẹ̀ wọ́n àkà ó gbọ́dọ̀ sí àṣí àyìnlá sáyà tó ń tẹ́kùn àtọ̀ ẹ̀rí gbẹ́gbẹ̀ tó ń mú níwájú orí kan lórí àti iwájú àti inú ìwé tuntun sáyà tó ń tẹ́kùn àtọ̀ ó gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣùgbọ́n ìyá ẹ̀ tí wọ́n ń bẹ lọ́dọ̀ ìfọ́n máa hàn tí a bá rí eléyìí ní mọ́tò ní àbúgbá ènìyàn bá wá mú mi ó ní sàájú rọ̀túlà àkùnrin ìṣẹ̀lẹ̀ gbogbo nǹkan ní gbogbo lọ́wọ́ ìfẹ́pà àwọn àẹ̀rú pàdé pé bó ní kí wọn tọ́lọ́ wọn pa àwọn tí wọ́n máa àgbéyé àwọn ìṣe gbogbo nǹkan tí ó ti di àdábì mo béèrè kọ́tà mo béèrè nípa ìyẹ̀pẹ̀ tí máa ń yí wa lórí bàtà bá tù jù yìí ìbẹ̀rù tí wọ́n náà kò tó wá gbọ́ ilé ìbẹ̀rù ìran ọ̀rẹ́ mọ̀ ìṣọ́ àmẹ́bí ní ọ̀rọ̀ gbọ́dọ̀ ìgbẹ́ ìfẹ́ ṣùgbọ́n wá wíwọ́ àmẹ́bí tí àmẹ́bí yẹ pẹ̀lú gan wọn ni tó wá pọ̀ bàtì wá gbé pàwá ìgbẹ́tẹ́ àwùjá pàwọ́dẹ́ pàwá ìgbẹ́tẹ́ àwùjá àmẹ́bí ẹ̀sán ẹ̀sùn tó nínú iṣẹ́ àbí kó wọn ní ilẹ̀ ṣe ọmọ ọkà rárá. Àmẹ́lùwọ́ bẹ̀rẹ̀ ilẹ̀ sí Fàínà Rọ́mẹ́tẹ̀ ṣù wà ìlú Pàwílẹ̀. Àmẹ́bí ní tó wọrí. Yàtọ̀ sí bí òṣù rẹ̀ ó dúró. Ibi bá ń gbọ́ tí ìṣe ọlọ́wọ́ gbà wọ́n ń

ní orí kí ọ̀tá ẹ̀ẹ́dì èṣù yẹn bóòtù wà ní ọ̀rọ̀ kòṣùrù tí ọ̀tá abábó ní ojú ìjọ náà èèyàn kó jẹyàn ọlọ́ọ̀fẹ́ ẹni lórí ọ̀rọ̀ ní tí ọba tẹ̀ wá sẹ́yìn jù ọdún yẹ̀ kan lọ ẹni tí ó wá ní yọ́ yẹ̀ kan lọ lọ sọ̀rọ̀ ìgbà wọn ni màá gbé gbogbo ìlú ṣé ní bẹ̀rẹ̀ rákà àkọ́kọ́ ní bẹ̀rẹ̀ ló parí rákà òun ní ẹ̀ máa wọn á fẹ́ ń ṣe àdúgbò ti fi ọwọ́ gbẹ̀yìn ṣùgbọ́n èyí sáré bí kó fún ẹ ní wà á ń tàbí ọ̀nà tó bá ti tó nìyí ọ̀rí tó bá ti sálámà mò ń kú ìyẹn ò ti problem ó bá yẹ kó bí títà ìdí wọn á sọ wọn yóò rẹ yé lọ tààlà sọ̀rọ̀ sàkáàtì bọ̀dé láti ìlú sọ̀lá ọlọ́jẹ́ ní ilé kan ní ìsọ̀rí ìjẹ́ tó yẹ ìná àlẹ́ ti ilé wá sí àjẹpọ̀ ọmọ rẹ̀ ìdí ìjẹ̀ kan kí lè dé kó ní bẹ̀ kò fẹ́ kí ẹni tì í wà láàrin wọn àtọ́lọ́pọ́lọ́ wọn wọ ẹgbẹ́ ní òfìyọ́ akẹ́kọ̀ọ́lá di ọwọ́ ẹ̀ táyà sára ìlà àbàlẹ̀ wọn lórí wọn náà lọ́ọ́ ti máa kọ́wọ́ síkùn ọtí wọn kọ́wọ́ sí ẹ̀gbẹ́ ọtí wọn ọ̀hún ọtí wọn tọ́wọ́ bọmí nínú ìlú ní kó bẹ́ẹ̀ ni ó ní ohun pẹ̀lú pé ohun orí ohun pẹ̀lú náà ni ó wà bẹ́ẹ̀ ìtàlámù kúdẹ̀ lórí ìtàṣà òkú ìhun pẹ̀lú ọmọ ìjọba mọ́ta wọ̀ mùsọ̀rọ̀ wọn wá ya fídíò ẹ lórí kó bá wọra rẹ ìwọ náà lè lọ bẹ ẹ̀kọ́ tó ẹ pé báyìí mo ti ń fi láti lọ sí mo ti ń wálé ayé àti wọ́n lọ́n kó sàmì abẹ́ ìgbìyànjú lórí ìṣòṣò àti ìpàdá kí ẹ sì ṣiṣẹ́ lórí ara rẹ̀ kọ́nà ọba àwọn alọ́wọ́ اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وقلبا خاشعا ولسان ذاكر شاكرا ويقينا صالحا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم حميد ونلق في الصحيح عن معايشين منه صحيح يعني ما سبق عليه البخاري حق مسلم أفهم أول حديث كان لدى معايشين في nítorí ọ̀rọ̀ lórí méjì nígbè ní àwárí ìbàdí asilamu tí wọ́n lọ kó bẹ̀rẹ̀ sí wọ́n yóò ti ṣe ìgbéra lọ sí abẹ́ṣà sáréà òun wà pẹ̀lú ìlú ìgbọ̀wọ́ pẹ̀lú nínú àwọn ẹgbẹ́ márùn-ún rẹ̀ wọ́n àìsí ìdílé àgbà àdìsí wa ṣe ètò sọ fún wọn pé àwọn ìṣọ̀lọ̀ wa ní sọ́yìn tí wọ́n bọ̀ wájú rẹ̀ lórí níbi ìwọ́n tó ń kírun lórí rọ́ọ̀dù tó ń bọ̀ wájú tó bá kírun lórí mélòó lọ́sẹ̀ ọ̀rọ̀ ti ọ̀rọ̀ yìí kò lè ìdí àtọ́ bọ́mọ̀ àwọn tòlíṣàn tó yẹ pé wọ́n fi orí sí orí rẹ̀ látẹ̀fà ìlà látẹ̀fà àjùmọ̀tì ní ìṣòro sílẹ̀. فإن أبيت إلا أن تفعل ما قد أبيت الذي فواحدة أو دع هذا اليوم الكثير bí àbújá lè ti bá wa náà ni mo àìsí ìdùnnú àgbà wa àwọn àwọn sàhábà ọlọ́run bá aláàkóso àmì àbújá náà ti ṣe lórí ẹgbẹ́ ìyá ẹ̀kọ́ ti ṣe lórí wà ẹ̀ ìgbà ọ̀la náà àná ẹ̀ àná. Thank you. Gbogbo èèyàn ti ṣe ìjọba ni. Hmm yóò gbọ́dọ̀ máa ń Thank you yóò wà bẹ́ẹ̀ ìlànà wà wà bẹ́ẹ̀ tó tó tó ìlú ìlú ńlá nínú ìlú ìlú Tí ó ti tó ti fún mẹ́ta báyìí, tó àtọ́pọ̀ bí ẹ̀rí bá àìyí, àti bí ìrìnlẹ́gbàdà ìdí máa ń bẹ̀rẹ̀ ní pé àti ìjọba kápẹ̀ wọn àwọn ọmọ rẹ tí tó jẹ yẹn ò gbogbo ẹ̀sẹ̀ jáde yẹn ti yé wọn pé bàtà ń sọ lọ́wọ́ yóò máa wà lọ́kàn ní ìgbọ́n ìyẹn ti lọ nípa ìsọlátẹ̀kọ́ mo ti dáhùn àyíká tó ń sọ wá sí i àpá àti ìjọ ìjọ tí a bá gbá lámà tí mo yẹ ká fi ilẹ̀ náà nítorí pé sáré ní so máa ń rìn àwọn kan sọ pé fa ìnà rọ́pẹ́tẹ́ ìwà ìjìnlẹ̀ a ìkẹ́rùn mọ́gbẹ̀gbọ́rọ̀ àwọn àfáà tó wà pé àdínáyọ̀ àdìmọ́sí dáàbìlà sọ́lá àdínáyọ̀ àdìmọ́sí dáàbìlà sọ́lá wọ́n fà á mọ́ táwọn lẹ́yìn tó sọ̀rọ̀ yóò ọba ti sọ́lẹ́mà àǹfààní tó ti fi àyà ìyẹn ti dùn kúrò bẹ́ẹ̀ onígbà tó bá ti sálámà tó ti fún òfin ọ̀rọ̀ ẹ̀ ẹ̀tọ́ sábà màláíkà tó mọ̀ ṣe fún ọ. ẹ̀kejì ni pé sáájú náà mọ̀ fàánù ẹ̀rí kan yẹn ìgbọ́n ẹ̀rí mi ìwà bíbẹ̀ ní di ìdí wọn sí àìsíṣú rè ìfọ̀nà. ẹ wá ní iṣẹ́ ẹ̀kọ́ yẹn ní àtijọ́ rí wọ́n kò fẹsẹ̀ nílẹ̀. ọ̀tọ̀ ni ìsáwòsàn ìwádàá ti tó máa ń ìmọ̀lẹ̀ kan ìkẹ́kọ̀ọ́

àlejò wa sọ fáwọn tí wọ́n tó lẹ́yìn pé tó bá dákò wá ti tó oníkírun fún yàrá bí ẹ̀yọ ọ̀gbà tó lè ní. ẹgbẹ́ tó yí yìí kí ló dé ọtún kẹlẹ̀ lọ sí ìta àgbà èyí tá ń kọ ìlú ìgbà tó yí lọ. àlejò wa ti yí yìí. wọ́n pe ọba yìí ọbẹ̀ bọ́ wájú olùkọ́ ẹ̀yìn. Àlejò ni mọ́mù yàrá láti ìgbóyè ọdún ní ọmọkùnrin.

kan tó wá tẹni tó wá sọ mọ́sálásí ilé ìsọ̀tí ẹlòmí ìsọwá ṣeré wọ́n ní ìfọ̀kànbalẹ̀ wà mọ́sálásí ó ta púpọ̀ náà ní pé bá ti mọ́sálásí àti wọn balẹ̀ ìgbà yẹn máa ń rántí lè ti ṣe ìdáná wọ́n ti ìkànnà ní mọ́sálásí tó bá ti wá bẹ́ẹ̀ ṣe àdáṣe ní ọlọ́wọ́ ìṣọ̀lá tó bá rántí lè ṣe ó ní àti ìkọ̀sọ́rọ̀kùnrin ànábì sọ ọ̀rọ̀ sọ́lọ́ lọ́gbẹ́ kàfàrà rẹ̀ gbígbé kọ́ wá da ẹ̀sùn fún pẹ́lẹ̀ níbi tó ọba ilé ti tọ́ sínú mọ́sálásí ọ̀pọ̀ ọ̀dì kí lọ́ọ́ ní àáyọ àbẹ̀ wá ìtọ́ni torí pé kí ni àwọn kan wà táwọn pé àtàwọn fífi wọ́n ìkùsọ̀rọ̀ ìlera àtàwọn fífi àwọn àtúnà tó sí ìlú àmì tó pé ṣáàkà mẹ́rin ti mẹ́ta mọ̀tàkì ìrántí wọ́n ti bá àwọn ìdájọ́ mìíràn tí ó ti ṣe ó ti rán ní àwọn nǹkan tó yẹ kí kọ́ọ̀tù ló ṣe wọ́n ní ìpìlẹ̀ tó bá dé arọ́pò wọn sí ilé ìlú tó bá kó bàtà rẹ̀ wọ́n yọ ọkàn sẹ́yìn àbí wọ́n fún ọ náírà ní wàá ọba lè dé ìlú wọn tó wọlé kò tẹ́tọ́ ọbẹ̀ pè tí ó dán lóhùn gbogbo ilé ayé àwọn ọlọ́pàá máa ń jọ̀bọ̀ dára wọn kò sí ilé ìlú tọ́lọ́pàá tí ó wà pẹ̀lú tí ọba lè lọ́pàá wúlé yìí lójú ti ẹ wọn ìjọ̀bọ̀ jẹrẹ gbogbo ilé ayé nu mo ń sọ pé gbogbo ilé ayé ọmọ tó máa ń dín sọ ọba gbé haramu náà ta àwọn ilé ìlú ọ̀sọ̀ bọ́ ni wọ́n tó ẹgbẹ́ náà tẹ̀ tó kọjú ìjà ọ̀gbìn wọn ti ń pọ̀ ẹnìkan ó fẹ́ jí nǹkan ó sì ṣe ikú wọn bá wọn ọlọ́pàá kan wà dájọ́ ń pè ẹ jọ máa ní buhari láì ẹjọ́ máa ní ọlọ́pàá sí àwọn náà jàlábí àti wọn máa ń pa ìdílé lórí ẹ̀rọ tí ọlọ́pàá ń jàlábí tí wọn bá ara ó wà báyìí bàbá àwọn ti là ń pọ̀ sí lọ ìdí nǹkan mọ́ṣáláṣí ká mú àwọn ọmọ òṣèlú ní láàrin tí ó náà kọ́ ọ̀nà ojú ẹ̀rẹ́ wọn ti kọ́kọ́ ojú ọdún ṣe mọ́ àwọ̀ ìlú ìdílé kámẹ́rà wọn àti ìlú tuntun ṣùgbọ́n bó ló dáa jẹ́ pé mọ́sálásí lọ wá sọ sí ọ̀nà àtúntò tí mo dé ìtẹ́lẹ̀ ẹni ká wá sọ ìbẹ̀ tó bá ti wá ní ipò kápọ̀ ẹ̀ ọba ti dé ipò tó nílò àníyàn torí pé ìpìlẹ̀ yẹn ibi tí ẹ bá ti fọkànbalẹ̀ tí kò sí àwọn nǹkan tó dín ìlú lọ́sẹ̀ tó ó bá tó ń kó bá kú tí àwọn ẹ̀ bá tẹ́ ẹ̀fọ́ tó kúbẹ̀ ẹ̀ tó dín yẹn àyíkọ̀ ẹ̀fọ́ tó tẹ̀. Ìgbà tí ń àwọn tó lé nínú bá ń jàre nígbà yóò fẹ́ sọ. Ìgbà tí ń àní kí n kọ́ ọdún sọ́rọ̀. Aláàrùn sàánì tó bí wọ́n ṣe mọ̀tàlá èyí sì ní ìrẹ̀kọ̀ òkú tápẹ̀lẹ̀ àbúrò àní táwọn bẹ́ẹ̀ ṣe sẹ́yìnà tó dáadáa tẹ̀ nǹkan yẹn lọ́sánà táwọn àbúrò àpọ̀ tí ó yẹ kí ìyá bá sára ní àbí ó ṣe pé iṣẹ́ ẹ̀rí tẹ̀ nǹkan yẹn kí ilé ẹni má tẹ̀ nǹkan yẹn ànábi ọjọ́ ìjọ ìjọ lẹ́yìn lẹ́kùn kọ́tù wọ́n lọ́kọ́ jọ ẹ̀yìn kí àpò ju àlàfin mi àlàfin mi ó yà rọ̀ kó ń kó yé báyìí wọ́n á pè mí láti lọ́la rí irú àwọn àǹtí tọ́ọ̀tì lójú wa ń sàlẹ̀ lẹ́yìn ká wọ́n lọ́jà àwọn ìlú ọmọ ẹ̀ ń ti bí lórí ilé rẹ̀ tọ́ọ̀tì gan ó náà ti ti ìwé náà tẹ́lẹ̀ ẹjọ́ ti ti dùn lórí rọ́ọ̀tì ń ti lórí ẹnu ẹjọ́ ti lórí ẹnu ti lórí táyì ẹ̀ ṣerú ìlú àtọ̀ ẹ̀ bọ́ńtọ́ta òṣìṣẹ́ ẹgbẹ́ ibi tó wá ti fi ilé ẹ̀yẹ ọ̀dọ̀ ojú mi ẹgbẹ́ ìgbàgbé pé ìdílé òyìnbá wọn mọ sára ẹni tó bá wá bí àǹkàṣe àbújá ìjọba tó ẹgbẹ́ ìdí kan lọ́fà lórí ìdí ọ̀fà náà tí a bá ti dúró lórí arọ̀pọ̀ tí omi arọ̀pọ̀ wá ń ṣe sí lórí a sì ní ọmọ lò ó ju kó náà tó wá sí ọmọ ikú ti bá tẹ́ nǹkan rí ní ilé ìlú sájúgbà náà ìyẹn tó ń bẹ nínú bíbọ̀ bá bò fún àpàdà nílò àbí ibi tó gbé orílẹ̀ ìbò ti gbé orílẹ̀ láìní orílẹ̀ èdè tè náà owó adúmọ̀ láàrin ẹ̀ẹ́bá tí orílẹ̀ ìgbóná ẹ̀kọ́ alhamdulillah nínú àdúgbò wa ìgbà tó bá di inú ẹ̀rùn tó lágbára táwọn èèyàn bá tí òun tàwa ẹ̀ irú ìgbà yẹn èyí ká tẹ̀bí délẹ̀ torí báwọn tí ó tí wọn ga fún ara wọn lórí ìrún bá wọn gbẹ́sẹ̀ tó wọn ti tí wọn ní ìdìkan nígbà tó dáa bí kí wọn sábà orí jíìpì ẹsẹ̀ ní gbogbo ní ìyẹn tó dúró lórí jíìpì èèyàn mọ̀ tó wọ̀ wọn ti ẹsẹ̀ tó tọ́ ilé ẹni ti kọ́ nínú ìgbòdì rẹ̀ kí ìdí kí ìmáàmù bá ilé pé yóò bẹ̀ ṣe pé ìmọ̀ eléyìí tá a dúró ní ọ̀dẹ́ ìjọ ìlú oníṣẹ́ṣẹ́ tó ti ìrìnsẹ̀ ìkàlẹ̀ wọ́n ti lé wọ́n ti ìkàlẹ̀ eléyìí náà ló dé di ẹni tí nǹkan gbólóhùn ọwá ń bẹ̀rù méjì ìdí ẹ̀ adékọ́mọ́nù àkọ́kọ́ tó ti tó ní ẹyọ̀kan ó ti nù lẹ́yọ̀kan ó wá gún rí gan lórí gbogbo ẹ̀yẹn rọ́bà pé ìkúlẹ̀ ọ̀hìndà tó ń ṣẹ̀rẹ̀ ìyá tó ń tẹ̀ sí o ìkúlẹ̀ amìndábà mú dájú o ogun tí àwọn abẹ́ àtọ́rọ̀ òyìnbá pàwẹ́ bẹ́ẹ̀ tí nǹkan wà ní kọ́ọ̀tù ìnira àárín àárín tó ẹni ìlọ́pọ̀ olórí oyè náà ibi tó wọ́n kó ìkàlẹ̀ kò náà ìtàkì fún olórí sájà ti mélòó báyìí ìrọ̀ ó ti sájà àkọ́kọ́ ó ti ń gbó lọ́lẹ̀ kejì báyìí orí ètò ló gbé ní yóò bá ní kóríkó ẹ̀rọ ẹ̀kọ́ nígbà tó wá bá yọ lọ́wọ́ tó gbóríkó rẹ̀ sájà ti ẹ̀rẹ́ dáadáa político, da República, político, mágico. Eu penso assim, nǹkan tó sún ọ̀rẹ́ sí lóṣù. Gbogbo haraka dé ọba ti sún oṣù wọn yìí kà á ní pé haraka ìdá ìdá gẹ́gẹ́ bí ẹni tó wọ̀nyí láti ṣáàbù pé ọ̀ṣáàbù wájú nítorí wàhálà tó ti wà lórí òṣù. Ó ti bá ń jù. Àtẹnudọ́ ẹgbẹ́ ìmáàmù ti rìn fún gbogbo wọn mọ́sálásí. Ọwọ́ àrùn ọ̀pára ọwá dìde ọwá rìn wá bá ilé ẹ̀jẹ̀ tó wà òkú pé àdúgbò pé ewúro tó sì ń tó sì tó ń ṣe. أكتب هذا الفصل ونشكر كل على نبينا محمد وعلى آله وصحابته أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.